amóhùnmáwòrán nígbà tí àṣà wa èdè wa káàkiri tí ẹ ti ń wò wá kí n ṣàlàfíà ní ṣó ń dùn gònílémọ́ eh, alágbára ọlọ́run a kí gbogbo yín pátápátá mm, ní nàìjíríà ń bí eh, nílùú èkó nìbàdàn eh, lákùrẹ́ níkirè lọ́ṣogbo nílọrin káàkiri ẹ̀yin tẹ̀gbá náà a kí yín ẹ̀yin tí orí ẹ̀rọ ayélujára lọ́wọ́n ló láńlá lamẹ́ríkà ní UK ní Europe ní Asia káàkiri ẹ̀yin tí w mọ́ra náà a kí ètò àgbààgbà náà ni ní orí amóhùnmáwòrán nígbà tí àṣà wa èdè wa èjìrò yìí là eh, èmi náà mo tún wà níbí eh, máa tó gbéra báyìí kò ní bàjẹ́ pẹ̀lú láwálé eh, tẹ̀mọ́wọ́ àjọ wà níbí náà ní Sunday ayé ọba náà wà níbí oníṣègùn bàbá náà wà níbí ìlú Èkó la wà lẹ́nìí ìlú Èkó la wà à ń kúrò lẹ́kọ̀ọ́ lẹ́nìí tí a ti fẹ́ ṣe ìfọ̀rọ̀wérọ̀ yìí tó bá kí ó máa kí gidigidi gan ìdílé ẹni tá wà lẹ́nìí ni ìdílé King wasu. Ayinde Marshal ẹ a ti ti wà nínú ẹbí bàbá lẹ́ni ẹ mọ̀ pé tó bá ń sọ ń pa ètò àgbààgbà yìí mm, à ń lọ káàkiri ni àmọ́ tójọ́ mẹ́ta ta ti wà ní ọ̀dọ̀ ti K1 lọ́wọ́n tó ti bá wọn ṣiṣẹ́ takuntakun mo sọ fún yín pé ẹjẹ àfọwọ́n ọ̀gá eléré lẹ̀ lọ́wọ́ ẹ̀ wọ́n tí wọ́n ti bá wọn poṣẹ́ pọ̀ ẹ̀ jẹ́ pé tí wọ́n bá pọ̀ wọ́n ṣẹ̀ ń pọ̀ mm, kò sí nǹkan tó ń jọ̀gà òun làwọn dúró tì àdàdúgbò pé bá ṣe ń fún yín ẹ̀ ń kó dáadáa ẹ̀ lọ́pọ̀lọpọ̀ kọ́ dìmú bẹ̀ Mm, tó yẹ pa wúlò fẹ́yìn náà mo kí brọ́dà mi àyọkúnlẹ̀ àyọlọ́wọ̀ nílùú ìbàdàn ìfọ̀dọ̀wọ́nà wọn kò jẹ́ tó tàn káàkiri àgbáláyé sọ pé ah ẹ̀ ń fẹ́ kó tọ́ síbẹ̀ o a tún wá lọ gírrrr awọ kò dún lọ mm, ta lọ bọ́ yẹ ẹ̀gbọ́n mi ò lẹ ṣe tọ́tún wa lọ́wọ́ ah ibi tẹ́ tún lọ yẹn kò tún tán ní kò tán síbẹ̀ wọ́n pọ̀ ẹ̀ a mọ̀ wọ́n àmọ́ tó bá ti wálé àárira àádẹ́ bá wọn ṣe ìfọ̀rọ̀wérọ̀ tó ní mọ̀ pé wọ́n ọ̀rọ̀ yẹn pọ̀ lọ oníkálukú náà dẹ̀ ní nǹkan méjì mẹ́ta tó fẹ́ sọ ẹni tí mo wá wà pẹ̀lú lẹ́nìí lára ibi King Wasiu Ayinde Marshal náà ni onílù náà ni wọ́n kódà kó tẹ̀ sí nǹkan tí wọ́n ń ṣe pẹ̀lú Wasiu Ayinde gan àmọ́ lọ́wọ́ yìí bàbá ti di international àgbà olóòrùn tó ni wọ́n eléyìí jẹ́ sí wípé à sọ̀rọ̀ ń pa wọn gẹ́gẹ́ bó ṣe jẹ́gbà tó wà pẹ̀lú Coman mọ́ra wọn wọ́n tuntun wá wà ní Europe lọ́wọ́ ìkáàkiri ẹ bá ti rí ìwé ti mọ̀ wọ́n àlùjọ lóríṣiríṣi bàbá àgbàlagbà Alhaji Sẹ́mi mo kí yín bàbá mi Sẹ́mo wíńtà bàbá ẹ bá mi kọ́ wọn lólùfẹ́ yín káàkiri ẹ bá mi fi orin kí wọn a ṣe ń bọ̀ nílùú ẹ bá mi fi orin kí wọn kọ́ mọ̀ pé tún ìwọ̀n ní bàbá ẹ kàn wọ́n lólùfẹ́ yín káàkiri. sẹ̀mọ́lá fẹ́ o wíńtà fújì mo ní sẹ̀mọ́lá fẹ́ o wíńtà fújì sẹ̀mọ́lá fẹ́ o wíńtà fújì tó mara ya gaga. tí n bá gbórin sẹ́mu wíńtà máa yá amújó ó ń sẹ́kùn dẹ̀rín o ń sọ̀bánújẹ́ mi dáyọ̀ o mo kí gbogbo lé káàkiri àgbáyé nàìjíríà ni amẹ́ríkà ni london ni gbogbo ibikíbi tí ẹ̀yà yorùbá wà hmm. kárí ayé àtàwọn tó ti kọ́ yorùbá tó ti gbọ́ tó ti mọ̀ tó ń gbédè mi báyìí pé ẹ kú dédé àsìkò yìí hmm. Hmm. àsìkò ọdún tuntun á tù wá lára o mo kí olóòtú bàbá wa nígbàtí nígbàtí èjìrẹ́ òyìnlá ẹ kú ètò àti àwọn ìgbìmọ̀ wọn ajú yín ṣe o kò ní bàjẹ́ o. àmín àmín ẹ bá mi gbé lù kọ́mọ̀ pé ní yàtọ̀ ẹ tún wá bá mi gbé lù kẹtù bá mi ẹ bá mi ṣá nkankan sí kọ́mọ̀ pé mi ò bí aṣeré ilé pé kéèyàn tún ń kọrin bá kó tún wá gbé ẹ gbé lù kẹtù lù nkankan ẹ kọ́mọ̀ pé tó èmi yóò yóò kí popo ẹ kò ní bàjẹ́ bàbá mi. ẹ ṣe wọ́n ti wá nǹkan fìdílé ń gbé ènìyà ènìyà yàtọ̀ díẹ̀ gbé bàbá ló fún wa lọ́wọ́ báyìí Baba tún lù báyìí wá kàn fìdílé nǹkan tètò yìí dálé lórí nìyẹn la fi sọ pé àgbààgbà ni kò ń ṣe fọmọdé àwọn tó wá jágbà wọn nílùú wọn tún jágbà wọn lónìí ẹni pé tí ìwọ̀n àní ẹ jẹ́ á bẹ̀rẹ̀ bàbá mi kò ní bàjẹ́ ẹ jẹ́ àmú pápápá torí ibi tá a máa yà á pọ̀ ẹ mọ̀ pé nídìí iṣẹ́ yìí náà àgbà nìyí ẹ̀ẹ́dẹ̀ tó ti wá wọ international torí international ẹ̀nà ọ̀pọ̀lọpọ̀ ọmọ èèyàn wà tó ti ń sọ fún mi pé ìjìrẹ̀ àwa náà ń kan níbi à ń ṣe àwa náà fẹ́ lọ kàn mọ́ pé tábà débẹ̀ yẹn gbogbo wọn àṣírí méjì mẹ́ta tó wà bẹ́ẹ̀ tẹ́yìn náà fi rí iṣẹ́ bẹ̀ yẹn ẹ̀ já wa sí i àmájà bẹ̀rẹ̀ láti ilé ẹ jẹ́ gbé yín lọlé gangan ọmọ bó gangan gangan nìyí ẹ bá mi kàn wọn ara láti kí international ilé gangan ilé gangan gan èmi ni ọmọ Èrúwà Èrúwà hmm. Òjòkò agbẹdúdú orí òkèlè. Okay o kí gbogbo ẹ̀yin bàbá mi nílé lóko pé ẹ kú dédé àsìkò yìí o mm, mm. tọ́yẹ ò mú mm. tọ́yẹ bá mú ẹ daṣọ bora o <laughs> yọ da fún wa. ní ṣókí bàbá àti màmá ẹ jẹ́ mọ̀ ń pa wọn ẹ bá mi sọ díẹ̀ ń pa wọn. ẹ ṣe orúkọ bàbá mi ni alhaji fatai àyántọ́lá àyándèjì ọkọ alhaja rafat ọmọbọ́adé àyántọ́lá kí ọlọ́run bá wa lọ́ra ẹ̀mí àwọn méjèèjì. àmín àmín mo ti gbórúkọ yẹn á jẹ́ pé tìlú tẹ́gbẹ́ yẹn ilé gangan ni. lágbára ọlọ́run. pẹ̀lú orúkọ yẹn mo ti mọ̀ bẹ́ẹ̀ ṣe ṣé ẹ sọ bó ṣe bẹ̀rẹ̀ ṣé bàbá náà ń fi iṣẹ́ ìlú tí wọ́n fi jẹun ní ilé ńgbà yẹn tó di gbẹ̀yìn náà bẹ̀rẹ̀ sí tẹ̀lé wọn káàkiri ni ẹ bá mi sọ ìpìlẹ̀ sí bó ṣe bẹ̀rẹ̀ gangan ní tìlú ìfún yín sàn. ẹ ṣe olóòtú ẹ̀yin àgbààgbà rẹ máa ń sọ pé ọmọ àjànàkú kì í yàrá ọmọ tẹ́yà bá bí ẹ̀yà ni ó jọ iṣẹ́ tí a bá ní ọwọ́ àwọn bàbá wa náà ni à ń ṣe iṣẹ́ táwọn náà bá lọ́wọ́ àwọn bàbá wọn làwọn náà ṣe òun náà fi wò wá dàgbà náà fi rán wa ní iléèwé a sì ń tẹ̀lé wọn wọ́n sì fi yé wa báyìí ni báyìí ni báyìí ni bí mo ṣe ń lòlò tí mo tún yà sí di orin ó jẹ́ nǹkan tí ó tí tó jẹ́ ẹ̀jẹ̀ tó ẹ̀jẹ̀ tó ki gan torí pé bàbá tó bí mi náà àwọn náà kọrin àpàlà. Mm nílé ń gbà yẹn. nílé tí wọ́n bá gbogbo wọn ṣe jọ wà gbogbo àwọn tí wọ́n jọ ń lùlù káàkiri ẹ ṣáà mọ̀ bí àwọn àwọn onílù ṣe máa lù káàkiri níbi ìnáwó bẹ́ẹ̀ náà ni wọ́n tún ní band tó jẹ́ pé tó bá dalẹ̀ ó ṣeéṣe kó jẹ́ pé ibi tán ti ibi tán ti lùlù lọ́sàn-án yẹn náà wọ́n á lọ ṣáwà wọ́n á lọ wẹ̀ wọ́n á dalẹ̀ wọ́n á tún àwọn náà tún máa kọrin bẹ̀ tí wọ́n dẹ̀ ń ṣe tí wọ́n fi ń hàn wá díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ kó tó di páà náà adébítadé. a jẹ́ kí méjèèjì lẹ́yìn kó pọ̀ àtòrin àti lágbára ọlọ́run eh, ìfà yẹn ó ti ń bá gan. Eh, ọlọ́run ṣeun ṣé ibẹ̀ náà ni eh, ìgbà wo lẹ kúrò lé torí mo mọ̀ pé bẹ́ẹ̀ ṣe sọ yìí ajẹ́kẹ́ bá a bá wà lé ìlú wọn ní gbogbo ẹ̀ mo fẹ́ mọ kékeré yín bẹ́ẹ̀ ṣe ṣe kékeré yín gangan ni ṣé ìdúnwà náà lẹ́wà bí ẹ̀ wá sí kólé ẹ̀kọ̀ọ̀kan àbẹ́yìn náà lọ ìlú haúsá ẹ bá mi sọ bẹ́ẹ̀ ṣe ṣe kékeré yín bí ẹ̀. ẹ ṣe olóòtú mo wà ní ilé láti kékeré mi mo ti ń bá wọn mo ti ń tẹ̀lé àwọn bàbá wa ṣùgbọ́n gbà tó di tó kù díẹ̀ kí n ṣetán ní secondary school wọ́n á ni mo ti kọ́kọ́ rí eh, ìlànà pé èkó yẹn máa lọ síbẹ̀. ṣe ti ń wá sèkó tẹ́lẹ̀. Eh, ìgbà tá a máa ń wá sèkó yẹn àwọn a máa ń tẹ̀lé àwọn bàbá wa wá ni. àwọn máa ń wá sèkó. tí àwọn bí àwọn ọmọ ìlú wa kan tí wọ́n ń gbé lẹ́kọ̀ọ́ tó bá fẹ́ ṣe ìnáwó wọ́n á pè wọ́n láti lé wọ́n á sì àwa tí a bá tá a bá dá ṣáṣá nínú àwọn ọmọ wọ́n á mú bíi méjì mẹ́ta nù wọn wọ́n á mú wọn lọ mo sì máa ń ní àǹfààní àti wà pẹ̀lú wọn ń sọ̀rọ̀ bíi seventy seven seventy eight seventy nine bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nígbà yẹn so mo ti mi ò mọ ibi kan ibi tí wọ́n bá kó wa lọ náà bẹ́ẹ̀ náà làwọn ọmọ ṣùgbọ́n nígbà tó wá yá mo ní àǹfààní kan àwọn olórin orchestra kan wọ́n wá sí Èrúwà lọ́dún náà mo rò pé bí tí wọ́n ti ń ṣe wùrùwùrùwùrù wọ́n late eh, onílù wọn ó late láti bá wọn láti tẹ̀lé wọn wọ́n wá nígbà tí wọ́n dé Èrúwà wọ́n ṣàwò pé káwọn máa lọ wọ́n fi mo fà dírẹ́sì sílẹ̀ fún bóyá kò bá wọn àmì mọ bó ṣe jẹ́ jáde pé wọ́n wá bá àwọn bàbá wa ní ọdún náà lọ́hùn pé ẹ ẹ fún wa lọ́mọ kan kó kó fún wa so bí wọ́n ṣe fà mí lé àwọn pípọ̀ yẹn lọ́wọ́ ni pé kí n lọ lùlù fún wọn orchestra ni wọ́n ni wọ́n ń kọ mi tẹ́ lè rántí orúkọ wọn nígbà yẹn bóyá bíi nineteen eighty àbí eighty one so mo ṣáà lò lò fún wọn wọ́n gbádùn ẹ̀ wọ́n bá wá bá bàbá wa bàbá tí mo tí mo tẹ̀lé tó jẹ́ àwọn yẹn jẹ́ àwọn bàbá bíi a lè pè wọ́n ní bàbá bàbá mi mo tẹ̀lé lọ́dún náà lóde náà torí wọ́n ṣe máa ń ṣe é wọ́n á mixi àwọn ọmọ tẹ́yìn bá ní ọmọ ọmọ tí yín ò ní tẹ̀lé yín lọ sí òde hmm, wọ́n á exchange hmm. so wọ́n mú mi nígbà yẹn bàbá yẹn à ń pè wọ́n ní bàbá Gbádégẹṣin wọ́n ti kú kọ́lọ́run foríjì wọn wọ́n wá ní pé lọ́ọ́ lùlù fún wọn wọ́n dẹ̀ gbowó lọ́wọ́ wọn nígbà yẹn dẹ̀ rèé àwa kàn máa lùlù ní àmọ́ bí àmọ́ itọ́ fún wa tán fún wa àfi tán bá rún mọ́ wa lápò so làwọn bàbá yẹn bá àwọn olórin yẹn wá lọ bá bàbá yẹn pé ọmọ yẹn jẹ́ ká máa mú lọ ah wọ́n ló ń lọ iléèwé lọ́wọ́ ẹ̀ tí lè mú lọ o ṣùgbọ́n tẹ bá nídìí ẹ̀ ẹ máa wá ẹ sì máa dá padà ìgbà yẹn lójú mi ti kọ́kọ́ ràn torí ìlú tí mo lò ní ọdún náà ó fẹ́ dàbí pé mi ò rí instrument tó tó rinlẹ̀ bẹ́ẹ̀ yẹn rí ńṣe ni lọ́wọ́ mi wá ń yọ̀ ọwọ́ mi ń yọ̀ sílùú bíi pé irinṣẹ́ lélẹ́yìí ọlọ́run ọba ojú èmi náà ti wà ń bẹ̀ pé kí n tẹ̀lé wọn ṣùgbọ́n àṣẹ táwọn bàbá wa bá pa nìkan lè sọ so bí mo ṣe mọ Èkó nìyẹn kó tó a tún di ìpele kejì ṣe torí ó ṣe pàtàkì ká mú bẹ́ẹ̀ yẹn nígbà wo lẹ wá wò ó pé ìlú yìí gan-an mo lè fi jẹun nígbà tó dípẹ́ parí technical secondary school yẹn kí ló tún wá ṣẹlẹ̀ tẹ́ wò ó pé ah. mo lè fi ìlú yìí jẹun báwo ni ìrìn yẹn ti wá bẹ̀rẹ̀ gangan èyí táwọn olólùfẹ́ wa a sì ń bọ̀ ń bẹ̀ àmọ́ mi máa máa mú láti ilẹ̀ pẹ̀pẹ̀ ni kàmú bí náà nìyẹn ṣe ìbẹ̀rẹ̀ gangan ẹ parí ilé ìwé gíga secondary school báwo ló ti wá jẹ. ẹ ṣe nígbà tí kí n tó parí iléèwé gíga náà ni mo ti hmm. mo ti mọ̀ lọ́kàn mi pé ìlú yìí ló wù mí mo fẹ́ lù nítorí pé à ń gbọ́ oríṣiríṣi àwọn tí wọ́n ń lùlù tí wọ́n jẹ́ aṣíwájú gbà yẹn mo ti rí wọn tán mo wò pé kò sí nǹkan tó ń ṣe náà tí mi ò lè ṣe kí ló wá dé ìlú yìí ló wù mí báwa ọlọ́run fún mi ní ọpọlọ gan lórí ìwé ṣùgbọ́n ìlú yẹn borí ẹ̀ ó borí ẹ̀ gan bíi pé gbogbo nǹkan tí mo bá fẹ́ ṣe ìlú yẹn máa ń wà lẹ́mìí gan ni tí a bí mo ń bá yín sọ̀rọ̀ yìí tí n bá ń rìn lọ tí ò bá sẹ́ni kankan lọ́dọ̀ mi màá máa jẹnu mò ń lùlù nìyẹn màá máa jẹnu di mo dàárọ̀ yìí ó sì wà lára mi bẹ́ẹ̀ so mo ti mọ̀ pé ọ̀nà yìí ni màá gbà òun ló fi da àwọn àwọn òbí wa eléyìí máa jẹ́ ẹ̀kọ́ fún wa pé kí ni ẹ máa ń ṣẹlẹ̀ nílùú òyìnbó nígbà táwa débẹ̀ tí àwọn ọmọ wa ń lọ síléèwé wọ́n máa sọ tí wọ́n bá mú report wọn wá wọ́n máa sọ fún wọn pé ah ọmọ yín yẹn ó dẹ̀ láìkí ìjó ó máa ń jó gan o wọ́n á sọ bí táwọn máa mú lọ tó máa lọ kọ́ ìjó yẹn á ní gbogbo gbà tó bá ti wà ó ṣáà máa jó ṣáà ni wọ́n lè ní ah ó mọ máàsì gan pé ẹ ó máa great nínú mathematics ó máa wọ́n á sọ nǹkan kan wọ́n máa discover nǹkan kan lára ẹ̀ observation wọn yẹn ó dẹ̀ máa ó dẹ̀ máa ọ máa ọ máa láti family pé báyìí báyìí ṣùgbọ́n àwọn àwọn òbí wa ní nàìjíríà ń bí tó bá ń ṣe nǹkan kan tó bá mọ̀ ṣe wọ́n á ní orí wíkí ló ń ṣe ẹ́ lọ gbéwé ẹ kó má kàwé ẹ lọ ṣe ìwé ṣe kókó ó ṣe pàtàkì torí òun náà ló máa ràn yàn lọ́wọ́ lórí iṣẹ́ téèyàn bá mọ̀ iṣẹ́ ní iṣẹ́ téèyàn bá mọ̀ téèyàn bá mọ̀ wé yẹn kò tún kójú òṣùwọ̀n tó ṣùgbọ́n kọ́ máa distract àwọn ọmọ kò níbi ẹ̀bùn tó níyẹn pátápátá nígbà yẹn àwọn bàbá tó bí mi nígbà tí mo sọ fún wọn pé èmi ń lọ sẹ́kọ̀ọ́ dádì mi ní kílẹ̀ ń lọ ṣe lẹ́kọ̀ọ́ èkó táwa náà lọ lọ lọ lọ lọ àárí kankan mú bọ̀ ah, mo ní ẹjọ́ kẹ́mi náà lọ tèmi náà sọ fún wọn gbà yẹn mo wá ṣe mo wá dàbí ọgbọ́n àwọn tó jẹ́ aṣíwájú wa lẹ́kọ̀ọ́ ń bí wọ́n bá wá pè mí màá ní kí wọ́n bá kí wọ́n bá mi fún baba nìkan wọ́n á fún wọn nìkan wọ́n wá approve á ní kí n máa lọ tí n bá tún dé seventy percent owó tí n bá mú dé yẹn ni màá kó fún wọn màá tún ra aṣọ màtúrà kankan màtúrà nǹkan tó jẹ́ bíi tó máa yàtọ̀ pé láti kó màá rà fún ọ gbà tó yá díẹ̀ díẹ̀ díẹ̀ wọn bàbá wa ń pẹ́ ẹ lè kó lọ́sẹ̀ yìí ni ẹ lè kó lọ́sẹ̀ yìí ni ọ̀hún tí wàá pè wá gbà tó yá wọn tẹ̀ béèrè kankan mọ́ bí mo ṣe bọ́ lọ́wọ́ wọn nìyẹn so hmm. bí ọlọ́run ṣe ṣe àárín yẹn nìyẹn. ká tó tẹ̀síwájú ọ máa ń sọ pé apá ọ̀dọ́ yìí yẹn tó bá ń san pàlù gbogbo lọ àgbọ̀ nílùú tá a ti gbọ́ káàkiri náà ẹ̀ wá ní àwọn apàdán ìyẹn ló ti wá àwọn kan á sọ ìlú Ọ̀yọ́ ni àmọ́ yìí tèmi ti mọ̀ ni pé lápọ̀ ọ̀dọ́ ìyẹn onílù pọ̀ ah, ìlú pọ̀ kí ló fà á ṣe bí ilẹ̀ Yorùbá náà ni ó jẹ́ pé àwọn onílù gidigidi pọ̀ gan bẹ́ẹ̀ gidigidi kí ló fà á. ẹ bọ́lá òun ṣe ń ṣe ọlá ènìyàn ṣe mọ̀ pé ní gbogbo àgbáyé wọ́n á ní iṣu iṣu iṣu wà kò síbi tí iṣu ò ti ń hù ṣùgbọ́n títà ẹ̀ ó tóbi jura wọn lọ wọ́n lè ní a iṣu ilẹ̀ Ìgbò tóbi gan o Ọlọ́run ló darí agbára yẹn síbẹ̀ tó fi ń tóbi iṣu ilẹ̀ Ìgbò tóbi o wọ́n lè ní iṣu Ìbàdàn òun ó bákan wọ́n lè ní iṣu Ọ̀yọ́ ó bákan so ọlọ́run ṣe àmì yẹn láti dá àwọn ìlú kọ̀ọ̀kan mọ̀ pé tẹ bá fẹ́ aṣọ òkè ìsẹ́yìn ni ẹ lọ bá fẹ́ correct ẹ lọ sẹ́yìn gbogbo àwọn tí wọ́n ń bá sẹ́yìn figagbága lórí ẹ̀ wọ́n ń fèlì ni torí pé ohun tọ́lọ́run fi rán wọn nìyẹn ní orí ìlú yẹn o ní Ìbàràpá yẹn ọlọ́run ọlọ́run ọlọ́run pàdé iṣẹ́ síbẹ̀. Mm ọlọ́run parí iṣẹ́ ó fún àwọn ìlú mi náà káàkiri káàkiri ṣùgbọ́n jura wọn lọ bẹ́ẹ̀ ni. ẹ wá dé sí ìlú èkó ẹ tẹ́ gbé ilé ilẹ̀ wà tẹ́ ti wá dé sí ìgboro èkó báwo ni àjẹ́ ṣe wá bẹ̀rẹ̀ lẹ́kọ̀ọ́ ṣó ní ọ̀kọ̀ọ̀kan tẹ́ kọ́kọ́ jọ tẹ́ kọ́kọ́ lùlù fún tó dùn mọ̀ pé kò ń ṣe pé bẹ́ẹ̀ ṣe débẹ̀ náà lẹ́ wá bọ́ sọ́dọ̀ olúwayé báwo ni ìtàlẹ́ kọ́kọ́ tó dé lẹ́ka gbogbo wọn tẹ́ ti bá ṣeré tó bá wà ó wọ̀n sí o ká kí wọn ká ṣàdúrà fún wọn ẹ ṣe ẹ ní òdédé dé èkó náà hmm. bí mo ṣe ẹ̀gbọ́n wa kan wà à ń pe orúkọ wọn ní Musa Àyàndélé wọ́n wà wọ́n sì wà. àdìsí ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú wọn. nígbà yẹn lọ́lù fọ́láńdò àbí. sá. sọ̀wọ́n lọ́lù lò fọ́láńdò. bẹ́ẹ̀ ni wọ́n ti lò fọ́láńdò rí wọ́n dẹ̀ lò fún Sunny Adé. àdìsí ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú wọn. so ẹ̀gbọ́n wa yẹn wà wọ́n ń lùlù fún olórin kan à ń pe olórin ẹ ní èjì rẹ̀ ṣàdúà so táwọn bá wá sí èkó àbí tán bá wá sí èrúwà wọ́n dẹ̀ yóò súnmọ́ èrúwà ọmọ ayé tẹ̀ ni wọ́n but wọ́n yóò súnmọ́ wà lérúwà gan tán bá wá sí èrúwà wọ́n ti máa ń rí mi máa ṣe ó wá di ọjọ́ kan àwọn olórin kan àwọn onífújì kan nídìí onílù rò pé gbogbo ẹ̀ gbogbo ẹ̀ já ọ jam mọ́ra wọn gbà yẹn ó rò pé ẹ̀gbọ́n yẹn wá ronú pé bóyá káwọn lọ sí èrú wa pé brọ́dà àwọn kan wà ń bẹ̀ káwọn lọ tó bá máa wà available wọ́n dẹ̀ wá sí èrú wa mo ní ẹ lọ rí bàbá ẹ bá rí bàbá pé àwa náà ló dé ń bí obẹ̀ tẹ́ bá bá wọn sọ̀rọ̀ wọ́n dẹ̀ bá bàbá sọ̀rọ̀ wọ́n ń ṣe nọ́mà bá òkè ẹ má lọ so bí mo ṣe lọ sí mo wá lọ bá àwọn olórin yẹn play nígbà tí mo dé pati ìjẹ̀bú ni a ti lọ ṣeré yẹn mi ò rántí orúkọ ìjẹ̀bú náà lọ́dún náà tó wá pàdé ẹnìkan wọ́n ń pè ọ̀nkú yẹn kọ́ lọ́n foríjì wọ́n ń pè ní àyàngbèmí àwọn bá second set Ebenezer Obey wọ́n bá lùlù à ń pè bàbá yẹn ní Yomi Taiwo kọ́ lọ́n foríjì àwọn náà àwọn ni bàbá boy ọmọ Bánkẹ́ something bàbá yẹn ló bí ọmọ Bánkẹ́ àwọn náà wá play èmi ò dẹ́ni kankan mọ́ kódà bọ̀dá yẹn bọ̀dá àyàngbèmí yẹn mi ò mọ̀ wọ́n gbà yẹn wọ́n wá àwa ti bẹ̀rẹ̀ eré àti ń ṣeré lọ àwọn ṣẹ̀ṣẹ̀ ń sẹ̀tì equipment tiwọn lọ́wọ́ àwọn jẹ́ bí àgbà olórin sí. Si, olórin tèmi bá lọ yẹn olórin tèmi bá lọ yẹn àwọn pè ní àjàó kọ̀mándà ó wà lágége orílẹ̀ agége nǹkan kan so bàṣà ṣe ń play lọ yẹn mi ò tẹ́ mọ̀ pẹ́ nìkan wò mí bá ṣe stop by ọ̀dà yẹn wá bá mi pé wá ọmọ bo ni wọ́ ó kí mi ah, ọmọ èrò wà ní sá ah, ọmọ ta ni ẹ ní. Àyàntọ́lá lórúkọ dáàdì mi ṣé o mọ̀ mí ah mo ní mo ń wojú yín mo wá bẹ̀rẹ̀ sí ní wojú wọn lọ mo ń wojú wọn lọ ó ní èèyàn kan tó jẹ̀gbọ́n wọn ọmọ làlátẹ̀ làwọn o èèyàn kan jẹ̀gbọ́n wọn wọ́n jọra gan mo wojú yẹn délẹ̀ ah mo ní àbẹ́yìn ni ẹ̀gbọ́n bọ̀dá Àyànlọ́wọ́ ni ah ó ní nínú àbúrò ẹ̀ lọ́wọ́ ah ok sir màá tún wá dọ̀bálẹ̀ again wọ́n ní àwọn onífújì tó ń tẹ̀lé yẹn ọwọ́ ẹ̀ dùn gan ọwọ́ ẹ̀ dà gan àwọn onífújì tó ń tẹ̀lé yẹn tó bá jáde square máa bọ̀ lọ́dọ̀ mi ọkàn kà dírẹ́sì fún mi ni ó ní àwọn onífújì yẹn ọkàn máa tẹ̀lé wọn kiri wọn ní fún ẹ lówó wọn ní ṣe kínní kan àwọn oníjùjú máa fa ẹfẹ lórí tó máa bá bá kọrin so kínní ẹ ti stick sí brain mi mo dẹ̀ ṣe ládìrẹ́ mi ìjẹ́ká dírẹ́sì yẹn sọnù so mo ṣe parí báyìí tí ò sí nǹkan kan tá a tún fẹ́ ṣe kò sówó tá a fẹ́ proceed kọ́ lọ bá bọ̀dá yẹn ni mo ṣe lọ mo ṣe débẹ̀ báyìí ọkàn gbà mí tọwọ́ tẹsẹ̀ ni even orí bẹ́ẹ̀dì kan náà lèmi àti wọn jọ ń sùn kọ́ lọ́n bá mi fọ̀run kẹ́wọn ṣá wọ́n ṣe fà mí lọ sọ́dọ̀ oníjùjú kan nìyẹn à ń pe orúkọ oníjòjì náà olúfàjẹmírókùn mo lò ten years lọ́dọ̀ wọn. ṣé olúfàjẹmírókùn kọ́ náà ti gbogbo àmọ́ yìí náà. kò pé méjì ó lọ́mọ rí. tọ́wọ́n náà ti wà ní amẹ́ríkà báyìí. bẹ́ẹ̀ ni hmm. ọ̀gá mi gidi gangan ni hmm. a lè ṣe ká má sọ̀rọ̀. gbogbo ọmọ tó ṣe yẹn jọ wà mẹ́gbà tó ṣe ni. Ah. get cover anything. gbogbo rẹ́kọ̀dù yẹn a jọ ṣe ni pátápátá wọ́n fi travel kíláàsì kíláàsì rí ọ̀wọ́n ń gbà yẹn torí bọ́ọ̀ náà ṣe ṣe wọ́n gbà ló kan àkódà ọgbọ́ wọn Kingson ní adé kọ̀mándà gan mọ̀ pé ẹnìkan jáde ẹnìkan jáde kí lẹ́rọ owó fa ẹ̀dá tó eh. jẹ́ àǹfààní tó ẹgbẹ́ yìí náà bá wọn ṣe ń gbà yẹn. ẹ ṣe ẹni gbà yẹn ọ̀gá mi gbà yẹn àkọ́kọ́ ìgbà tí mo kọ́kọ́ dé ọ̀dọ̀ wọn òbẹ́ style náà máa ń play bí òbẹ́ ṣe ń àwọn tó wá nífẹ̀ẹ́ sí Ebenezer Obey bó ṣe máa ń ṣe wọn ṣe máa play bí Obey bí òkèlè kan so nígbà tó wá yá bí ó wá di àsìkò kan tí Shina Peters ó wá ṣe ábọ̀mù ace yẹn hmm. tó ṣe ábọ̀mù ace yẹn hmm. wá pera wa lẹ́pẹ́ ẹ wá ẹ jẹ́ ká ẹ jẹ́ ká ní style tiwa a máa ń ṣe meeting a máa ń ṣe rehearsal a máa ń ṣe gbogbo ẹ̀ but lórí òbẹ́ style level yẹn la máa ń ṣe so a ò pé ẹ ká ní style tiwa náà kí ló ṣẹlẹ̀ pé tí wọ́n bá ń play òbẹ́ style yìí tí wọ́n bá máa sọ̀rọ̀ ẹ̀ wá ní ah ó dẹ̀ good o bí òbẹ́ ló ń kọrin tí wọ́n máa sọ wọ́n ní sọ pé bí ìṣẹ̀mú wọ́n ní sọ pé bí kíni so ìyẹn. Yeah ni ọ̀gá wa pè wá pé ẹ wá ẹ jẹ́ ká ṣe nǹkan kan wọ́n dẹ̀ ọ̀rẹ́ tímọ́tímọ́ dẹ̀ ni wọ́n pẹ̀lú Shina Peters àwọn Shina Peters YK Ajao Dayo Kujore even ọ̀gá wa ló ní chairman gbogbo àwọn oníjùjú nígbà yẹn wọ́n pè ní Jubal nígbà yẹn bájáde ṣe bẹ̀rẹ̀ rìásà yẹn nìyẹn wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ bàbá bàbá yẹn àwọn náà ti kú sí ẹ̀ tó mákẹ́tà wọ́n pè wọ́n ní motmoxin ìbùkún orísun yìí àdẹ̀sí ábọ̀mù yẹn wọ́n dẹ̀ tẹ́wọ́ gbà pé ah ábọ̀mù dẹ̀ wà ókè o kankan pẹ̀lú pẹ̀lú very very strong rehearsals la ṣe láti make sure pé àjọ Shina Peter àjọ Bey àjọ Sunny we are unique ọlọ́run dẹ̀ fàṣẹ sí èmi náà ni leading talking, talking drummer gbogbo album yẹn àṣe mẹ́ta àṣe olómọrí àṣe ẹ ọtún pè kan ní wọ́n ti kọ àṣe kan lájú ẹ̀ àṣe kan mẹ́ta ṣá I I forgot the the middle one àṣe gbà yẹn so I both all the the whole the the whole three albums was very. bàbá wa ní ìgbà yẹn èsì yẹn jáde ó náà kí ni ìbáṣepọ̀ yẹn pẹ̀lú àwọn àti ṣé ṣíbi ṣé kò sí ìjà kò sí kan tó dùn kí ìgboro wà fún máa gbóná. wọ́n ti fẹ́ràn ara wọn gan Ṣínà Peters ó máa lọ sílé Olúfàjẹ́mirókùn àwọn náà wọ́n lè jọ jáde lọ wọ́n wọlé lóru wọ́n máa káàkiri wọ́n máa ṣe gbogbo ẹ̀ àwọn bọ́ìsì wọn náà tàjọ ń play hmm. àwa náà ṣe mọ̀ wípé jùjú kò kí ń sí rivalry yẹn máa wà but not kò wà kò wà open ṣe mọ̀ meanwhile olúfàjẹmìrókùn àwọn ti di chief ń sìn o chief ni wọn chief olúfàjẹmìrókùn wọn gbà fún Shina Peters pé ah Ọlọ́run kẹ kókó ṣe dáadáa kankan ẹ káà náà gbìyànjú meanwhile wọ́n bá ń sọ̀rọ̀ pé music àwọn ju àwọn sì ju Shina Peters lọ nínú music as in i think age wise gan Olúfàjẹ́mi Rókun wọ́n ti wà bíi seventy báyìí sí so Shina Peters ṣe ṣe wà bíi sẹ́mu so but tábà ní ká sọ̀rọ̀ pé music wọ́n gbà fún Shina gan pé ah ó try ó ṣe kíní kan kíní kan so it's like pé ẹ wá ẹ má yẹ káwa náà sùn kí ló ṣẹlẹ̀. wọn náà wá kankan ṣe. wọ́n dẹ̀ jọ ń ṣe papọ̀. Mm -hmm kò sọ kò sí jà láàrin wọn even wáìkì àjà even eh, dayankujọ rẹ we always a máa ń go round tá a bá ní show a máa lọ sí show ara wa àbára wa ṣeré wọn á welcome wa a máa a máa a máa a máa mu drink a máa jẹun tílẹ̀ bá tún mọ́ra wa tún lọ́lé wọn á ní ah, àwọn ọmọ báǹdì olùfàjẹmí rókun ẹ fún wọn lówó àti máa gbowó táwọn náà bá tún wá sọ́dọ̀ wa náà we do we do the same thing so kò sí wàhálà bàbá wa ń kọ olúfàjọ ìbúrò kí dáadáa lọ́wọ́ à ń kí ah. ni ṣẹ́ṣin bá wọn sọ. bàbá wà bàbá hmm. bàbá ń ṣe nọ́mà bàbá amẹ́ríkà ń dùn. òun kan sọ pé kí ló tán ṣé ṣé kí ló tán fìlú lẹ̀ lọ tọ òun sì ń gbádùn wọn wọn kọ́ eh, oríṣiríṣi nǹkan là ń gbọ́. Ah, ṣe gbogbo nǹkan ó ti wà lọ́wọ́ kádàrà bí èèyàn bá ṣe máa rìnrìn àjò ẹ̀ tàbá níbi ìbàyẹn nísìnyí tàbá lọ pé à ń lọ sí yànà pàjá a lè end up bala a end up change mind wa kó dàjà or kó dìbàdàn so be anything bí ọlọ́run ṣe kádàrá ẹ̀ nìyẹn ìyẹn tètè ẹtì ibi míì táwọn ká máa yàwọ ọbẹ yẹn àtẹtì tí wàá wọ ọbẹ yẹn ẹ wá ẹnẹ lo ọdún mẹ́wàá. mẹ́wàá ni mo lò mẹ. pẹ̀lú àgbà oníjùjù. mo débẹ̀ nineteen eighty six mo dẹ̀ kó bẹ̀ nineteen ninety six. ọ̀yà máa wò ó pé kí ni bàbá Sẹ̀mó tà ń sọ yẹn tó ti lùlù fún oníjùjú bẹ́ẹ̀ tó jágbà tó ti ṣọ̀wọ́n rẹ́kọ̀dì ńlá bẹ́ẹ̀ báwo ló ní ṣe wá dọ́dọ̀ onífújì gbé <laughs> láti ibo eh, sí ẹ bá gbé wọn bí ẹ ṣe wá wò tẹ́ bára yín lọ́dọ̀. normally normally láti ilẹ̀ mi ò kì í ṣe fans oní mi ń ṣe jùjú fan mi ò la mi ò mi ò mi ò kó jùjú jẹ ní tèmi láti ilẹ̀ fújì ni mo fi grow tí mo like Fuji gan-an látòrí Alhaji Barrister gbogbo wọn yẹn mo like Fuji gan ẹ lè bá jùjú ńlé mi tí n bá gbọ́ jùjú bóyá wọ́n plẹ̀ lórí rédíò mi lè dédé rà sórí kò kì í ṣe pé kò wá ókè o but it's like yẹn everybody ló ní choice tiẹ̀ so nígbà yẹn Fuji. yẹn even ìgbà tí mo join band Olúfàjẹ́mirókùn gbogbo àwọn rhythms máa ń play rhythm fuji ni so wọ́n wá ah ó wá ń change ẹ̀ bákan wọ́n máa ń sọ mí ní ó ní album kan tó jáde nígbà yẹn tí mo like album eh, ọ̀gá wa K1 The Ultimate ó jáde ìgédìgédìgédìgédìgédìgédìgédìgé ìgédìgédìgé so tèmi bá ń bà kí ẹni tó ń lead mi nígbà mo like rhythm yẹn gan so mo gbé wọ ọ̀dẹ̀ gbọ́ rí ah, wọ́n sọ mi lórúkọ ní wàá já ń fún wàá já ń fún wàá já ń fún ọkàn fún mi lórúkọ yẹn àkọ́ máa fi ṣẹ̀fẹ̀ because I love gbogbo gbogbo àwọn backing gbogbo àwọn rhythm tí àwọn oníjùjú ń lò yẹn èmi ń change yẹn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ so bó ṣe jẹ́ nìyẹn mo love Fuji gan that's why ta lẹ́yìn olúfàjẹ́mí kò ta la wá lòlò fún. Ah, mo yẹ kó n bẹ́ẹ̀ náà ni mo join K1 The Ultimate. kí ló gbé yẹn ń bolo ti wá <laughs> tó ṣe padà kan ara alẹ́ káwa gan náà mọ bí. ẹ ṣe ẹ ṣe olóòtú ẹ nǹkan tó ṣẹlẹ̀ ni pé nígbà yẹn gbogbo nǹkan ó rí bákan ní ọ̀dọ̀ ọ̀gá wa olúfàjẹ́mi lókun gbà yẹn wọ́n dẹ̀ ti make pre wọ́n ti prepare pé àwọn travel lọ sí America because the the same year 1996, ninety six táwọn travel òun náà lè èmi náà padà travel èmi ò mọ̀ pé mi fẹ́ travel gbà yẹn anyway àwọn ní plan pa àwọn travel lọ sí America 1996. ninety six yẹn kí la máa máa ṣe kankan mo ní ọ̀rẹ́ kan à ń pè ní Àyànkúnlé Àyànlọ́wọ́ àtijọ́ máa ń ṣe àtijọ́ ṣe káàkiri àtijọ́ lùlù káàkiri tó bá lọ play tó bá ń bọ̀ ó máa yà ń lé mi gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ló máa sọ fún mi àjọ sọ̀rọ̀ àjọ ṣe. níbo lọ́wọ́ tí ta lọ́wọ́ bá ṣiṣẹ́ ń ẹ nígbà yẹn ní ó ti wà lẹ́yìn K1 gbà yẹn but before kó tó wà lẹ́yìn K1 ó ó bó ṣe dé sẹ́kọ̀ọ́ even ìgbà tó dé sẹ́kọ̀ọ́ ká ní kò sí ẹ mọ̀ pé nàìjíríà gbogbo ẹ̀ rí rough pàtó dé sèkó pàtó délé mi ilé ọ̀dọ̀ mi ló fẹ́ máa gbé pàtó dé sèkó unfortunately mo láwọn àbúrò rẹpẹtẹ àti tó bíi mẹ́fà nù yàrá kan so ó ṣàṣe tún shift nìyẹn meanwhile ó join uh, Isika Baka nígbà yẹn ó join Isika Baka so Isika Bakadere we are just like a neighbor orí street kan náà ní Mushime yẹn lájọ ń gbé so tó bá tó bá lọ ṣeré ní wọ́n tún ní joint kan tó jẹ́ pé orí street wa yẹn náà ní joint yẹn wà wọ́n pe àwọn màmá yẹn ní ìyá mátìkó àwọn tó bá àwọn tó bá bú àmúṣin gbà yẹn wà lérí àwà àwọn ọmọ ohun tí mò ń sọ ìyá mátìkó tó wà lẹ́yìn. Pasuma ń sìn tọ́jọ́ ń ṣe eh, òun ló máa ń lo drums fún yíṣu kàbàkà gbà yẹn wọ́n sì wọ́n eh, kí ni máa pe orúkọ ẹ̀ náà eh, máa rántí máa sọ fún yín ó ń drummer ni nísìnyí ó ti dàbí manager ń sìn. ṣé tao ni. tao balenga thank you so much tao balenga òun ló máa ń lo drums fún ní wọ́n pe bàbá kan onílù ṣakara adéwálé gbogbo wọn bẹ́ẹ̀ yà so òun máa ń lu àyọkúlé ń lu ìyálù ìlú ìdẹ́mi ń lu ìlú ń lu lẹ́yìn síkàbà so tán bá bá wọn fa wàhálà bóyá wọn fún lówó bóyá kìíní kan ìlú èmi ló máa ẹ́ẹ̀dì sí máa sàní sùúrù máa lọ lọ́wọ́ àṣeyàrá àti àtijọ́ káàkiri káàkiri èmi náà ti mú káàkiri pé ah, bóyá kò try bíbà even ọ̀dọ̀ olúfàjẹ́mi rókùn yẹn ó ti tẹ̀lé mi lọ sí show tó play omele tó ṣe but kò work out ngbà yẹn so bẹ́ẹ̀mi kàn dẹ̀ ṣe sọ fún un pé wá ọ̀gbẹ́ni kò sí èmi ò níṣẹ́ lọ́wọ́ mọ́ báyìí o kí la máa ṣe o wọ́n láwọn kan ti kó lẹ́yìn nínú báàdì yín jẹ́ kí èmi náà jẹ́ kí n jọ ẹ̀yìn ó ní ẹ̀ ó ṣọ́ ọ̀mù à kí ló dé bó dẹ̀ ṣe mú mi lọ sí ilé alájì nìyẹn. ilé ilé lẹ lọ. ilé alájì la lọ lọ́kọ̀ta straight kò pẹ́ tán ti London kan dé that was nineteen ninety five wọ́n dé ní December yẹn so gbogbo everything tó dẹ̀ ń ṣe ló máa ń bá mi sọ̀rọ̀ ẹrù òun kan sọnù ẹni kan kan gbogbo ìgbà yẹn ṣá ó dẹ̀ mú mi lọ sí ọ̀dọ̀ alájì alájì ah, ni ah, kí ló nídìí backup fún kí ló nídìí onígangan sí ọ ní à ah, òun nídìí ẹ pé iṣẹ́ yẹn ti pọ̀jù fóun kankan bla bla bla. bla wọ́n dẹ̀ interview me where are you from bla bla mo ṣàrà ah that's good kìnìún kan ok tó bá sọ pé o ní ìdẹ̀ no problem ọ̀ tẹ ọ̀ yírí ẹ̀ wọ́n dẹ̀ wọ́n dẹ̀ ni pé following uh, next uh, next uh, Thursday i normal play ní uh, water parks tó bá di next Thursday pé kí n wá mo débẹ̀ àárín kankan ṣe pàtó tó di following week a tún lọ a máa ṣe bíi bíi two three shows ṣá mo ṣáà fitting àìbẹ̀rẹ̀ nìyẹn wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́. kí ni kí kí ni ìyàtọ̀ bàbá kí ni ìyàtọ̀ ẹ̀yin tẹ́ ti lùlù foníjùjù tẹ́ ṣe rẹ́kọ̀dì gidi ẹ tí wọ́n bọ́ sẹ́yìn ní fújì náà kí ni ìyàtọ̀ ìlú yìí lùlù yẹn ẹgbẹ́ àwọ̀. ṣé ìlú àbí. ìlú kí yàtọ̀ wà bẹ́ẹ̀ pé yàn ń ṣeré fún ní jùjù àti yàn ń lùlù kí ni. Eh, ẹ pattern ni pattern tí wọ́n fi ń play ó yàtọ̀ ó dàbí ká máa sọ̀rọ̀ La Liga football ká máa sọ̀rọ̀ Premiership ó ṣe rí nìyẹn tí mo rí sí jùjú ni pé eh, it's more division of labour ó wà nínú juju dáadáa pé tó bá tó time kan àwọn oníjẹta yẹn a máa play lọ àwọn ó ti wà nísìn k1 ti gbé kíní ẹ wọlé dàda náà sìn tó yẹ pé àwọn oníjẹta yẹn máa play kíní ẹ lọ redeem lọ wọn á dẹ̀ máa kọrin wọn lè kọrin yẹn for be like ten minutes wọn á kàn dé lágbájá máa wọlé máa rọra gbìgbìgbìgbì gbò ó ti kan àwọn onígangan nìyẹn àwọn náà ṣe àwọn aṣiṣẹ́ yẹn lọ títí títí títí títí tí tó bá tún yá tó bá tún fẹ́ bá a bẹ̀rẹ̀ sí ni máa bọ́rìn a tún shift sọ́dọ̀ àwọn ní àwọn ní strings so bí wọ́n ṣe ń ṣe nìyẹn but ń gbà yẹn ní fuji level tábà ti jùlẹ̀ báyìí <laughs> ó dàárọ̀ kílẹ̀ tó mọ́ ni o so díẹ̀ díẹ̀ ni. ṣó kọ́kọ́ le fún yín pàtàkì kọ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ yẹn. Eh, it was a bit difficult mm I, I won't lie to you ọjọ kan ti ọrẹ mi o wa ìyẹn kúnlẹ̀ kò wá sí show èmi nìkan ni mo wá lùlù ah baba ń ṣe ó dàbí mo tọ̀ sara ni o gbogbo to mi tutu ah èmi dẹ̀ ti ń lò pé àwọn onífújì ọ dáà ń lù lọ́dọ̀ àwọn oníjùjù wọn tó <laughs> ṣùgbọ́n ìgbà tí mo bẹ̀rẹ̀ ah mo fún ní respect yẹn pé ah òṣìṣẹ́ òun ṣiṣẹ́ yes mo mọ̀ but along the line nǹkan tí ẹ ẹ ń ṣe ẹ like ó ó kàn wà mọ́ later ṣá ó wà easier. àyè tọ́wọ́n olólùfẹ́ máa ń sọ pé ìjìrẹ́ ìjìrẹ́ béèrè ni pé rẹ́kọ̀dù wo lẹ kọ́kọ́ bá a King Wasaide mo ń pẹ́ kọ́kọ́ jọba àwọn tó rẹ́kọ̀dì kọ̀pọ̀ rẹ́kọ̀dì wo ni kí ni ìrírí ẹ ń pé rẹ́kọ̀dì wa àmàríyáàzì ibì kan láti ṣe ẹgbẹ́ àwọn ọbẹ̀ kí lórúkọ rẹ́kọ̀dì báwo ló ṣe rí lára yín gbàtẹ́ bá àwọn stúdíò ẹjọ́ kan lólùfẹ́ yín káàkiri mọ́. ẹ ṣe sẹ́rí stúdíò studio works mi kì í ṣàlejò ẹ̀ rárá olórin mi gan wà ní. Ni tó jẹ́ àgbà olórin tí mo ti ṣáájú ẹ̀ studio tí ò mọ tán kò mọ kò mọ ohun pè ní studio my first studio experience was 1978 mo bá àwọn dáàdi wa lọ sí ibì kan ìsàlẹ̀ kó mi mọ mi mọ bẹ ọkàn kó wa lọ náà ni o mi mọ bẹ but aṣáà rí i pé orí omi là ń wò pé kò jìnnà sí mọ̀pá island níbẹ̀ ṣá so mo lu ọmọ ele mo dẹ̀ tún gbérin wọ́n máa ń like àwọn ọmọ kékeré tó ní ohun tó tiny gan so gbogbo àyẹn wọ́n dẹ̀ máa ń kó aláyàyẹ gan wọ́n á ní kẹ́ tán náà red wọ́n á ní tẹ́ bá ti rí náà red yẹn ẹ bẹ̀rẹ̀ nìyẹn o tí náà red yẹn bá ti tàn tó bá lọ ṣe mistake a máa lé yín jáde owó yín ti tán nìyẹn o kékékékéké so àwọn bàbá wa ń gbà yẹn dẹ̀rẹ́ a lè fi the whole one year ká fi ṣe riaza torí album kan so ó ti yé wa a kì í miss ẹ̀ so ọ̀rọ̀ studio kò ń ṣe big deal fún mi mo ti ní experience ẹ̀ mo ṣe album pẹ̀lú àwọn onígẹ̀lẹ̀dẹ́ eré àwáyé yẹn náà that was nineteen eighty mo ti mo dẹ̀ ti ṣiṣẹ́ àwọn olórin kéékèèké kan náà wọ́n á wá pè wá wá ní ẹ wá lòlò fún wa ẹ wá bá a ṣe album torí ṣẹ́dá àwọn tẹ̀ ń rí lórí stage yẹn nígbà míì wọ́n lè má lè experience album wọ́n á lọ gba àwọn expert níta kọ́ wá lòlò sínú album yẹn òun ni bọ̀ nítorí pé gbàtà wa ń ṣe lẹ́yìn fàjẹ́mi rókùngbà yẹn wọ́n ti rí wọ́n ti rí potential yẹn pé eléyìí ó wà òkè àwọn nídìí pé kán ṣẹ̀ṣẹ̀ ti máa lọ wáyàn ń ta so nígbà yẹn bá ṣe dé bá ṣe dé studio normal normal tí mo rí tó kàn yàtọ̀ ni pé rìhásà tá a máa ń ṣe lẹ́yìn olúfàjẹ́mirókùn gbà yẹn àfi bẹ́ẹ̀ ṣe lẹ́yìn K1 The Ultimate ẹ wá studio wà lọ́la gbẹgbẹgbẹgbẹ akàndé bẹ́ẹ̀ àwọn máa àwọn máa àwọn máa wọ́n máa gbé wọ́n máa wọ́n máa gbé orin táwọn fẹ́ tẹ́ sílẹ̀ àgbè wá ọ̀gá wa dẹ̀ jẹ́ ẹnìkan tó jẹ́ pé ó máa ń fi ọgbọ́n gbogbo wa ṣọgbọ́n ni kí ni wọ́n ní kí ni wọ́n ní kí ni wọ́n ní pàtàkì bá kó tiwa fún ló máa wá wò pé ó dà ń pé bó ṣe ṣe ń gbà yẹn kò àwọn wọn ṣà edit wọn adjust ẹ lọ́dọ̀ ara wọn so àdèmà ok ó yá mo kọrin kí èjìrá òyì là ẹ lùlù kan sí bẹ́ẹ̀ yẹn táwọn náà bá lùlù yẹn tí ò bá tẹ́ wọn lọ́rùn àwọn ni no mi fẹ́ ó yá àtúnṣe mi so bá ṣe máa ṣe bá máa everything because professionally téèyàn bá ń ṣe nǹkan every day almost every day la máa ń play every week la máa ń play from Thursday Friday Saturday Sunday kìnìún kan láti orí stage yẹn láti máa máa fi style ṣe rìhásà kọ́tà máa ṣe wọ studio ti studio rẹ̀ máa fi dákan máa wá nǹkan one or two things a máa a máa join mọ́ ó tán. rẹ́kọ̀dì ọkọ̀ọ̀kan bá wọn ṣe. ẹ mi bá wọn ṣe torí mi ò pẹ́ ń bẹ̀ mi bá wọn ṣe rẹ́kọ̀dì púpọ̀ kọ́ọ̀tì mo bá wọn ṣe náà I say it was two. Um, legacy. Báwọn ṣe. Ìlú dẹ̀ pọ̀ legacy yẹn náà. Legacy náà rèé o so yeah àìsà album yẹn tán náà ni la travel lọ sí eh, la lọ sí Europe tour àwa tún wá ṣe eh, phase two phase two mo bá ṣe phase two yẹn náà so bá a ṣe ṣe phase two yẹn tán ni làwa làwa kúrò ńbẹ̀ la la padà sí London a, a, a lọ sí London bá a dẹ̀ ṣe kúrò ní London a wá sí Nàìjíríà so i love you. ṣe ṣe ṣá fi wọn lẹ lọ London ni àbẹ mọkàntọ pẹ lọ London kó ah, lè rọra ní dáadáa ṣe fi torí mo fẹ ká ọmú lọ sí a lọ sí London fún show hmm. a lò four months nílọ a lọ ní August eleven nineteen ninety six if i'm not mistaken August eleven nineteen ninety six I àdẹ̀wálé ní November was it twenty something La láwálé ìrántí eh, mi wà specific lórí date yẹn November nineteen ninety six La láwálé padà so but tàtà wálé yẹn a kàn um, èmi àti ọ̀rẹ́ mi àyànkúnlé a kàn jọ a kàn jọ ní one or two two words láàrin ara wa pé bóyá ká máa lọ sí London ká máa lọ ká change environment. kò sí ìjà kò ń ṣe kankan nígbà yẹn. no ìjà kò ah, sí ìjà eh, normal normal thing ìdẹ̀bá wà bíṣẹ́ ẹ̀ máa lágímẹ̀t ẹ̀ máa ní kìnìún yẹn o but decision yín pé mo fẹ́ yeah mo fẹ́ upgrade ara mi òun ni so and, after one week ṣáta wá sí nàìjíríà la la padà sí London. nígbà tẹ́ ń sọ yìí ọwọ́n ta ní ẹjọ́ wà nínú ẹgbẹ́ tẹ́jọ́ wà nínú band yálà a ti mọ̀ pé ọ̀gá wa wà kí n gbà sáyẹ̀dé màṣá talélégbè talélórí ẹ jẹ́ ká mọ̀ wọ́n ah, tó jẹ́ band members nígbà yẹn káde kákí wọn náà ẹ àwọn ìjọba rántí. a bẹ̀rẹ̀ látòrí gbogbo àwọn nílùú àwọn tó ṣíwájú mi bẹ̀ torí èmi ni mo gbẹ̀yìn dé èmi ni mo gbẹ̀yìn dé a bá bẹ̀rẹ̀ látòrí alhaji olúpẹ̀rí àyìnlá arúmáṣọdún wàsíù mo bá mo bá yọ̀ mí. Yomi tó ń lo drums Yomi Bashiru eh, àwọn olómele Akim. Akim Salami eh, Kazeem eh, àti Fẹ́mi Adékọ̀yà then keyboardist keyboardist yẹn pé àjọdé yes, almost the same time Fẹ́mi Joseph um, àwọn tó ń gbèrin um, Bashiru Akinyemi Ganil Ganil tó ń tó di manager ń sìn yẹn senior mi níbẹ̀ òun náà ń gbèrin gbà yẹn ni Akeem Yaya òun náà ń gbèrin nígbà yẹn nígbà yẹn ni then Wali alikoko tó jẹ́ ọ̀rẹ́ mi yẹn òun náà was multi talented ó ó ó ń lo aago ńgbà yẹn aago ni mo bá lọ́wọ́ ẹ̀ but ó ti lo ó ti ṣe oríṣiríṣi ó lu double touch ó lu gba ó làwọ̀ but nígbà tẹ́mi débẹ̀ yẹn ó ń lo agogo nígbà yẹn ni ọmọ Ògúnṣẹ̀yẹ Káyọ̀dé Ògúnṣẹ̀yẹ ọlọ́run kó foríjì ó lu ṣẹ̀kẹ̀rẹ̀ bọ̀dá Àyàndíyà yẹ̀kínì àwọn ń lò yálò so àwọn mánéjà wọn eh, bàbá wa gàjì sí àkàmọ́ gàjì láàrin iwájú ìjà ọlá ìjà àkókò eh, pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣá ẹ ti gbìyànjú <laughs> mo try there ẹ ti gbìyànjú ẹ ti gbìyànjú ẹ ṣé mo dúpẹ́ ẹ wá bára yín nílùú London kí ló wà ní ọkàn yín gbà tẹ̀ ń London ṣiṣẹ́ ìlú yìí náà lẹ́ ń wò pé ẹ fẹ́ lọ padà máa ṣe ni àbí kí ló wà lọ́kàn yín gbà tẹ̀ ń lọ tẹ̀ fún para jù London. ẹ bẹ́ẹ̀ ni ṣe nígbà tí a dé London gbà yẹn a wá rí i pé kò tẹ̀ sí kò tẹ̀ sí onílù kankan kò sí mo ṣe pé kò sí o mo. ní ninety six yẹn nineteen ninety six yẹn àwọn pé kíyàn ro ní professional pé pé èèyàn lè mọ nǹkan ṣe kọ́kọ́ wò pé ah èmi náà lè try unlike èèyàn tí ó jẹ́ pé tó jẹ́ pé iṣẹ́ ẹ̀ gangan ló ń ṣe loads of churches hmm. wọ́n kàn ń pè wá lóríṣiríṣi ẹjọ́ a máa gba booking church gbogbo kinní ẹ̀ la fi ń gbéra la fi ń support ara wa gbàtà wà ní London gbà yẹn a a a rely lé orí owó tí wọ́n fẹ́ ṣí àwa lórí stage stage money a rely lórí ẹ̀ wọ́n ti pè wá ṣọ́ọ̀ṣì kan wà ṣé mo pé Kúnlé yẹn ọ̀rẹ́ mi yẹn òun dẹ̀ ti kọ́kọ́ wá ó ti lẹ́ experience níbẹ̀ so ó lẹ́ experience yẹn so wọ́n ti mọ òun tó bá ti mọ̀ wọ́n wá ti pè wọ́n lè sọ fún un pé àwọn church bíi méjì lè pè a ní kẹ́mi lọ sí kan wọ́n á lọ sí kan á lọ sí kan bàtà ṣe ń lọ à ń lọ à ń lọ ẹ̀ ń ṣe ni everything dẹ̀ ó dẹ̀ ń wà òkè. ṣe bọ́ àwọn olórin ṣiṣẹ́ ń gbà yín náà ló ṣé àwọn olórin wà ń bẹ̀ náà tẹ́ bá. àwọn olórin wà ní London yes àwọn olórin wà ní London gbogbo àwọn olórin tó wà ní London gbà yẹn Jide Code was in London honourable Mickey Kazeem àwọn ti di olóṣèlú sìn onífújì làwọn wọ́n tún máa ń set up equipment fún gbogbo olórin tó bá wá láti nàìjíríà òun ló máa ń set equipment fún wọn but ó tún like dá ó tún like orin ó máa ń kọrin even though ó ṣe album ààlà ló lò sí wọ́n pè é ní genius nígbà yẹn so àbáwọn kan tìjé tìjé àyìndé. Um, And mo tún lè rántí bàbá principal eh, principal of Fuji Sọmọrí bàbá yẹn ti pẹ́ gan àwọn ẹgbẹ́ barista setup ni wọ́n Sọmọrí náà ń pè wọ́n àwọn náà wà ń bẹ̀ ọ́ ṣàtòbí. sọ́wọ́n olórin gbórí wọlé London láti Nàìjíríà ń gbà yẹn àwọn olórin máa ń. láti ok ẹ jẹ ẹ ti sọ ti London fún wa láti Nàìjíríà ńkọ́ àwọn ta ló ń gbórí wọlé àwọn ta ló ń dún gbà yẹn jẹ́ kí tó bá wọ London London dàrú ẹ jẹ́ ah. tún jẹ àǹfààní yẹn lẹ́nu k one the ultimate náà ni kò sí ní gbogbo ìgbà yẹn táwa fi wà even àwọn gbogbo àwọn olórin ò tí ì lẹ́yìn eh, late eh, Alhaji Barrister àti Alhaji Kollington tán ti kọ́kọ́ wá before káwa tó wá yẹn o k1 ni. tí kò tí sí gbogbo wọn pàṣọ òṣùpá gbọ wọn. ọ tí travel gbà yẹn first first um, first London Pasuma was 1999 ọba mi bẹ́ẹ̀ àlàwẹ kọ mọ ẹ. ẹ bá ṣeré ń gbà yẹn. even gan mo bá lu gángan gbà táwọn boys ẹ ò tí ì dé mo bá lu gángan. fún bóyá bíi two shows later àwọn boys ẹ̀ wá wá so nineteen ninety nine ló wá so eh, Obesere náà máa ń wá lẹ́ẹ̀kọ̀kan nígbà yẹn then Salawa Abẹni àwọn náà wá ní ninety six táwa wá yẹn then Alhaji Barrister náà àwọn náà wá London but wọn play wọn kàn wọn kàn ṣe bíi concert kékeré kan Alhaji aláàjì wa ọ̀gá wa wọ́n jọ lọ wọ́n support wọ́n jọ ṣe pẹ̀lú Salawa Abeni wọ́n ṣàṣe something like collabo ṣá but bàbá lọ lè di gbogbo wọn nígbà yẹn so àwọn tí mo rí kọ̀ọ̀kan nìyẹn gbà yẹn. so tẹ bá ń sọ pé London gbà yẹn náà àyìndínà kéwà náà ló dà ń pé létà ìta náà lè pọ̀ wọn kọ́ṣẹ̀ wá ń kọ́ṣẹ̀ ah. ń gbórí wọlé. ẹ gbé fún hmm. <laughs> ẹ gbé fún. Hmm ẹ ṣe ẹ ẹ náà ti ẹ ti wá ń ẹ ti wá ń ẹ pa ń pawó London ṣé kò wá wá sí lọ́kàn pé ẹ fẹ́ padà wálé torí mọ̀ pé ó náà ń gbẹ́ ntẹ́nẹ́ jọ lọ London gbà yẹn náà yìí ọ̀ náà tún padà wálé gbà yẹn kí ló kí ló wà lọ́kàn yín gbà yẹn ṣe wo pé wo mo ti àbẹ́yẹn wo gbà nàìjà náà dẹ̀ ti ṣe o torí àwọn tó ń wo nǹkan náà lè rí bí ìrìn àjò yẹn ṣe lọ. ẹ ṣe ṣe rí èmi gẹ́gẹ́ bí ẹnìkan Eh, ọlọ́run fún mi ní ọlọ́run fún mi ní òye kéèyàn rán kéèyàn ti ronú nǹkan ogún ọdún ọgbọ̀n ọdún kéèyàn ti máa rò ó láti sìn ọlọ́run fún mi ní kinní yẹn nǹkan kan máa ń wá sí ẹ̀mí mi tí n bá nígbà tí mo wà ní nàìjíríà máa máa béèrè question yẹn lọ́wọ́ ara mi mi ì dẹ̀ ránṣà fún un pé ah, tí n bá fẹ́ yàwó tí n bá bímọ ṣówó ìlú iná ni ọmọ mi máa fi lọ sí yunifásitì máa ń wò pé ah, èmi ò rí yunifásitì lọ báyìí ṣówó ìlú yìí náà tó ń fún wa ní three naira five naira kìíní ṣóò náà ni màá fi lọ yunifásitì ah wá rí nàìjíríà mo ti ń rí nàìjíríà pé àwa àwa trouble tipẹ́tipẹ́ ó dẹ̀ rí i pé ó máa ibi tó máa tètè affect jù àwa a jẹ́ ọmọ ẹ̀yìn olórin ó máa tètè affect jù so ó dẹ̀ wù mí kí n fún àwọn ọmọ mi ní good life nǹkan tó wà lẹ́mìí mi nìyẹn in fact to be honest ńlá ti sọ fún yín pé ọ̀rẹ́ mi àyọkúnlé yẹn èmi ni mo lọ bá tí mo sọ fún pé lágbájá èmi fẹ́ máa lọ mi fẹ́ ṣiṣẹ́ mú mi fẹ́ ṣe báǹdì mọ́ ah, ó wá ní ah, ṣé màá fòun nìkan sílẹ̀ kí n nìkan mú ní ah. mo kàn ní mo ní kò yẹ kí n sọ fún ẹ but ó ti ṣe oore yìí fún mi so gbogbo ìrìn àjò mi nígbà tí wọ́n ń sọ gbogbo ìrìn àjò bẹ́ẹ̀ mi ṣe bó ṣe wù wù mí lọ́kàn mi nìyẹn òun náà wá ní ah, àtòun náà ò rí èèyàn fojú jọ pé lòun ò ṣe ó yẹ kó nǹkan ti take decision yẹn ti pẹ́ pé tí n bá fẹ́ máa lọ pé kájọ máa lọ gbà yẹn ok tó bá wish mi ì ṣe nítorí anything tó bá ní pé òun enjoy nǹkan òun enjoy inú bandi. You know, k1 the ultimate yẹn even apart from k1 the ultimate gbogbo band tí mo ti ń play mo ń enjoy ẹ because nǹkan tí mo ń ṣe ni gbà tí mo tún wá dẹ́yìn k1 ẹ mọ̀ pé kẹ́ ẹ máa ṣe nǹkan káwọn èèyàn máa rí orí yín máa máa wú unlike pé ọkọ̀ ń ṣe ẹ̀ ọkọ̀ ò rí ẹ̀ ọ̀mọ́ ẹ̀ ọ̀ṣẹ̀ so mo ti débi tán ti máa mọ̀ mí a dẹ̀ ń lọ play tó dáa a dẹ̀ ń lọ play that even mi ò owó tí mo kọ́kọ́ gbà ń bẹ̀ mi ì gbà á rí lẹ́yìn olórin kankan even though kòtókòtókòtó náà ni la máa ma sọ owó tí mo kọ́kọ́ gbà lẹ́yìn K1 mi ì gbà lẹ́yìn olórin mi mi tí gbà á rí so even owó abọ́m máa ṣe lẹ́gẹ̀sì yẹn tán báyìí gbẹ gbẹ gbẹ a kàn play ní fast slack lọ́dún náà wọ́n dẹ̀ kó owó abọ́m fún mi èmi ò gbọ́ ábọ̀mù rí bí kankan pàtó ebi olórin tẹ bá tẹ bá ṣe ábọ̀mù pẹ̀lú ẹ̀ tó bá tà. ọmọ náà fẹ́ fún ẹ̀ kọ́. <laughs> àbí so ṣùgbọ́n future àwọn ọmọ mi ni mo wò má bímọ ní ṣe mi ṣe máa ma ṣe náà lélẹ̀ mo fẹ́ máa lọ bẹ́ẹ̀ ni ẹ ṣe bàbá Sẹ̀mọ inú mi dùn pé ẹ ti wá sọ ń sìn a sì ń bọ̀ nípa ti olórin ibẹ̀ ṣe bẹ̀rẹ̀ kí ló ti ń gbé yín débẹ̀ àmọ́ nípa ẹ tẹ sọ ń pé lára ìfẹ̀rọ̀wérọ̀ ta ti ń ṣe tọdún mélòó kan sẹ́yìn tá a bá ti lọ bọ́ ọgbọ̀n òun nílùú onílù baba Kingston adé baba kọmanda kódà baba wa Sunday Barrister wàhálà ọ̀rọ̀ onílù àtolórin náà ni hmm. wàhálà yẹn pọ̀ díẹ̀ tọ́wọ́n mi kan ti mú abíọ̀tà pé ẹ ṣe lọ́nbẹ̀rẹ̀ irú ìbéèrè yẹn ń pè á a máa béèrè ìbéèrè ká lè di nǹkan méjì mẹ́ta mú náà ni ṣé kò fẹ́ lè sí pé ọmọ onílù wọn ò ní jà pẹ̀lú ọ̀gá ni ṣé bó ṣe wọn máa lọ bẹ́ẹ̀ náà ni àbí àtúnṣe lè ṣì wà torí mọ̀ pé ẹ̀yin náà tí mò ń sọ náà ó yé yín gan-an torí iṣẹ́ yín náà ní kí ló fà ẹ ṣe olóòtú ṣe rí èyí tí ẹ sọ yẹn. ó ṣe pàtàkì ká mẹ́nu bà á pàtàkì ni ṣùgbọ́n ní ìlú wa yìí ó dàbí pé a fi ẹ̀tẹ̀ sílẹ̀ à ń palàpalàpà òun lọ̀rọ̀ tó wà lẹ́yìn ṣe rí gbogbo nàìjíríà pátápátá ni wàhálà yìí ló bá ẹni tó kàn ló mọ̀ níbi tẹ́ ti kọ́kọ́ máa wò ó ẹ̀yin wo minimum wages tí ìjọba nàìjíríà gbé kalẹ̀ pé wọ́n ń fà pé mi bọ́n ṣe fà á sínsìn pé thirty thousand naira minimum wages kí wọ́n máa fún ẹni tó gbowó kéré jù kó máa gba thirty thousand still ààrẹ ni tó àwọn kan ò rí san àwọn kan ò san ìjọba gan ò san nísìn tí a bá wá ń sọ̀rọ̀ ara wa pé ọ̀gá olórin òun rẹ́ni lè jẹ ọ̀rọ̀ nílò ó ṣe kinní kan èmi ń sìn ọ̀nà méjèèjì ni mo wà báyìí. bẹ́ẹ̀ni torí mo sì máa padà bèrè lọ́wọ́ mo lùlù mo kọrin hmm. ṣùgbọ́n òye tèmi o. Bẹ́ẹ̀ni tí mo solution tí mo rí pé a lè ṣe sí lọ́kàn tèmi òun ni pé gbogbo wa àwọn ọmọ wa tó ń bọ̀ sìn kọ́ má dúró lórí iṣẹ́ ẹyọ kan ìwọ̀n ọmọ tó bá tó bá tó bá lọ sí yunifásitì tó tó rí di lọ àbí tó ṣe kinní kan tó bá fẹ́ràn ara ẹ̀ kó kọ́ télọ̀ lẹ́gbẹ̀ẹ́ kan by the time tí tó bá ń wáṣẹ́ kiri tí ò tí ì rí a máa fi nǹkan kan a máa fi jẹun mo fẹ́ sọ ehm, mo fẹ́ sọ ehm, ìrírí mi kan nígbà tí mo wà lẹ́yìn ọ̀gá mi eh, Olúfàjẹ́mi Rókùn ó ní ọ̀nkù kan àwọn tí bá délé Abíọ́dún ṣiṣẹ́ wọ́n pè wọ́n ní Mr. Jide Alabi Délé Abiodun náà bá play tẹ́lẹ̀ wọ́n tó join wa mo bá wọn náà ní ẹ̀yìn ìgbọ̀n ṣẹ́rí ọkọ̀ Jídé yẹn àwọn ní business tó ń ṣe ọmọ àwọn òró nǹkan kan yẹn tá a bá dé play àbí tí a bá dé eh, ibi tá a ti fẹ́ pàdé pé a fẹ́ lọ sí show ó níbi tá a ti máa ń pàdé meeting point wa uncle Jídé yẹn gbogbo wa gbogbo wa ti à lówó lọ́wọ́ kò sí kọ́bọ̀ lọ́wọ́ gbogbo wa òun ti máa a ti máa béèrè kí ni wọ́n fẹ́ mu kí ni wọ́n fẹ́ jẹ kí ni wọ́n fẹ́ ṣe kí ni wọ́n fẹ́ mọ̀ ó ti ó ti ó ti ó kàn fi music yẹn ó kàn fi ń ṣe ó kàn fi ń catch fun ni mi sọ pé ohun tí tí àwọn ọ̀gá oléré àbí ọ̀gá kìnní kan gan kan ní sọ pé tó ń ṣe ó dáa ṣùgbọ́n ṣẹ́rí tí tí alternative bá wà fún iṣẹ́ wa yìí ẹ máa lọ́pṣọ̀n ọ̀gá tẹ̀ ń bá ṣiṣẹ́ á fún yín lọ́wọ́ tí yín ìjọ tí ọ̀gá mi ò sáàkì ọkùn jíde yẹn títí títí títí tí kò dẹ̀ wá pọ́ńṣúàrì wọn ò sáàkì rí wọn ò sọ pé kó má wà rí má wà mọ́ wọn ò sọ rí jọ́ tó bá wá ó wá jọ́ tí ò bá wá kò wá solution lèmi kọ́kọ́ ń sọ ń pa ẹ̀ kí ni solution ẹ̀ tí wọ́n fi ní rẹwà jẹ mọ́. ọ̀tẹ̀bánú ọmọọṣẹ́ lẹ́yìn ẹ fẹ́ kó kó fojú síṣẹ́ kó dé lásìkò kó má máa sọ pé ọjà mm-hmm. kan ni tí ó bá tún fojú sí ẹ tún ní ẹ ò dé lásìkò nǹkan nǹkan. ẹ̀rí yẹn sọ ṣe rí nǹkan tí a kọ́ ní níléèwé nínú economics wọ́n ń pè kíní kan ní demand and supply tí demand bá pọ̀ ju supply lọ bó ṣe máa rí nìyẹn tí demand lọ́nà o supply lọ́nà o fọwọ́n tó ń wà létí òye ẹ ṣe ẹ ṣe olóòtú tá bá pé mẹ́wàá lórí iṣẹ́ kan iṣẹ́ ẹ̀yọkan là ń ṣe èmi ń ṣe ẹ̀kọ́ta. E àwa jẹ́ mẹ́wàá tá à ń ṣe ẹ̀kọ́ ta ẹ̀kọ́ tá à ń ṣètà yẹn ẹnìkan ṣoṣoṣo ló fẹ́ rà ńgbà yẹn ní òrí àléébù tiẹ̀ pé ẹ ewé tó fi pọn yẹn ó ṣe kinní kan àwọn ò tẹ̀ ní sanwó eléyìí kọ́bọ̀ ló ló fẹ́ gbà àwọn ò ní fún ẹ kọ́bọ̀ ìpín ni lòun máa fún ẹ nítorí ọba ṣe náà lọ́ọ́ ṣe ẹnìkejì aláwọ̀ á pé sáàmì ìpín ni ẹ náà wà bẹ́ẹ̀ wọ́n gbà màá gbé pìnìyàn lọ́wọ́ ẹ bẹ́ẹ̀ tó bá tún yá tó bá tí nǹkan mi bá tún wà láti gé pìnìyàn sílẹ̀ tó tún kéré sí pìnìyàn yóò tún fi lọ ìkànnú àwọn tí wọ́n ń ta ẹ̀kọ́ yẹn nígbà tí wọ́n bá dẹ̀ gbẹ́kọ́ wọn kalẹ̀ tí ó sẹ́ni tó fẹ́ rà á kí ló máa ṣẹlẹ̀ á di pé ẹ sáwàá kó ẹ sáwàá kó nígbà wọn bá fi ń bẹ̀ wọ́n lẹ́ẹ̀ni nísìn tí wọ́n bá sọ pé tí n ní mi mo ṣe kéré nídìí iṣẹ́ orin mi tí bá dé nàìjíríà lẹ́yìn tí bá ní mo nídìí ẹ lọ bá mi wá onígangan méjì wá onígangan twenty ló máa wá onígangan twenty ló máa wá ní London of today àwọn onílù tí wọ́n wà bẹ́ẹ̀ the same onílù tó wà lẹ́kọ̀ọ́ èkó náà wọn bí wọn sí London o èkó náà ni wọ́n wà ó ṣùgbọ́n gbà tí wọ́n dé London tí ò sí competition rẹpẹtẹ lórí iṣẹ́ yẹn àwọn náà wá sọ pé nǹkan báyìí làwọn fẹ́ olórin kò jẹ́ kí barista jí dìde láàárọ̀ la kó lóun fẹ́ kọrin bó ṣe jẹ́ barista kò lágbára lórí àwọn onílù tó wà ní London àbí lamẹ́ríkà àbí ní gbogbo ayé wọn sì bí wọn síbẹ̀ nàìjíríà náà ni wọ́n ti gbogbo àwọn tí mò ń sọ yìí náà ni wọ́n ti jìyà aṣẹ́ yẹn bí kan lọ kan má gbowó bí kan ṣe rí pé supply yẹn kò pọ̀ ní London ó yẹ sọ pé tí n bá máa lọ o meanwhile tabadẹ wà nílùú òyìnbó àjókòó lórí iṣẹ́ oníyẹn náà oníkálukú níṣẹ́ tiẹ̀ tó ń ṣe oníkálukú tún níṣẹ́ mi so a wò pé tóun bá sọ fún ọ̀gá tó fẹ́ ẹni tóun fẹ́ lòlò fún yín pé òun fẹ́ yé báyìí tó bá lóun ò fóun alternative ah ṣùgbọ́n òun sì máa gbowó ní next week òun máa gbowó oṣù next week náà kí ni tí ò bá fóun nígbà á dúró lórí point yẹn but ẹni tó jẹ́ pé kò tẹ̀sí nǹkan tó fẹ́ jẹ láàárọ̀ yìí nísìn wọ́n wá jàjà pé pé ah wọ́n ní barisa ń pè ẹ́ o àbí kíní kan ń pè ẹ́ o inú ẹ̀ máa dùn pé ah, kò tiẹ̀ sí bó ṣe fẹ́ jẹ́ wọ́n á mú nǹkan kan wọlé òun ni mo fi mú àbá ẹ̀ wá pé ẹni bá kọ́ṣẹ́ tó bá kọ́ṣẹ́ ọwọ́ tó bá yẹ pé mẹkáníìkì ló ń ṣe ẹ jẹ́ ká fi iṣẹ́ ìlú yìí ká fi ṣe ká má fi ṣe priority púpọ̀ iṣẹ́ àwọn bàbá wa àpè kan á sọnù. So ìyà tó ń jẹ wá iná nídìí ẹ̀ náà la fi ń ronú bẹ́ẹ̀. kò sí nǹkan tí èèyàn lè ṣe pẹ̀lú àwọn ọ̀gá eléré yẹn bá ṣe máa lò kan àṣẹ tó bá ti pa òun náà ló gé lẹ̀ ń sọ lẹ́gbẹ̀ẹ́. ó lè ó wà ṣẹ́rí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí náà ẹni tó bá tó bá ṣiṣẹ́ bí iṣẹ́ tí ọ̀wọ́ wà ní ààrẹ tí wọ́n bá lọ pèèyàn ṣẹ́rí ẹni tó ń lọ bìkan ó yàtọ̀ sí ẹni tí wọ́n lọ pè tí wọ́n bá lọ tí mo tí mo bá ń tó bá yẹ pé mẹkáníìkì ni mò ń ṣe wọ́n wá bá mi lábẹ́ mọ́tò tí wọ́n ní Alhaji Wàsíù Àyìndé ń pè yín wọ́n ní wọ́n fẹ́ kẹ́ wá bá wọn play kẹ́ máa bá wọn lòlò ẹ̀ẹ́n tí mo kọ́ bẹ̀rẹ̀ ni pé ṣé wọ́n lè fún mi ṣé wọ́n máa lè fún mi ní owó tí mo fẹ́ ah, ẹ má wọrí wọn á fún yín ẹ ṣúọ̀ ah, ẹ má wọrí sẹ́wọ̀n á fún yín ok sí wàhálà sọ fún wọn pé mò ń bọ̀ nígbà tí n bá débẹ̀ àbá wọn sọ̀rọ̀ nínú báàdì tí mo fẹ́ fàyọ sí ni pé nínú báàdì K1 The Ultimate yẹn àwọn àwọn àwọn tí wọ́n wà ńbẹ̀ àwọn àwọn tí wọ́n wà ńbẹ̀ tí wọ́n mọ̀ kan tí wọ́n fẹ́ tí wọ́n dẹ̀ jọ ní agreement pẹ̀lú wọ́n wà tí ọ̀gá dẹ̀ gbà wọ́n tọwọ́tọ̀sẹ̀ tó dẹ̀ ń ṣe ẹ̀tọ́ wọn fún wọn tó bá ti rí i pé àdéhùn wọn ti ń yẹ ó ti ń yẹ ó ti ń yẹ ó ti ń yẹ wọn á dẹ̀ gbẹ́rù wọn wọn á máa lọ ṣe rí kíní yẹn kì í fàjà kíní yóò tẹ̀ mú wa bí iṣẹ́ kan mò ń ṣe kò tẹ́ mi lọ́rùn mélòó lẹ fẹ́ bá jà ẹ fẹ́ ṣe ẹ látòrí bolẹ̀ ti fẹ́ bẹ̀rẹ̀ ó ti láyé àwọn bàbá wa àwọn bàbá wa àwọn bàbá wa wọ́n sọ̀rọ̀ wọ́n sọ̀tàn bàbá wa Adéwọlé onílò àyìnlá ọmọ wúrà wọ́n fọ̀rọ̀ wọ́n bá wọn sọ̀rọ̀ à gbọ́ nígbà tá a gbọ́ gbogbo ẹ̀ náà pé ó ṣe báyìí ó ṣe báyìí ó ṣe báyìí kí la rí ṣe sí ṣùgbọ́n tí alternative bá wà fún wa yàyàn reduce tèmi sọ nìyẹn èmi tẹ́ ń wò yìí mi mò ń kọrin tèmi ń kọrin yìí o lẹ́nìí gbogbo ẹni tó bá ti bá mi ṣiṣẹ́ àjọṣiṣẹ́ rí ẹ pè wọ́n kẹ́ interview wọn pé tá a bá ti kọrin tán tá a bá ṣiṣẹ́ tán láàárọ̀ báà ni màá ṣe máa ń ṣòwò mi ò ní síbẹ̀ ọ̀rẹ́ mi tó jẹ́ captain ẹgbẹ́ wàlì kókó àti àwọn ìsọmọǹgbè àwọn náà máa lọ káwó a kàn sọ sí mi létí ni yé báyìí èmi náà tí mo ṣe tí mo ń ṣe bí mo tí mo ń ṣe bẹ́ẹ̀ yẹn o kì í ṣe pé ìwà mi ló da débẹ̀ o ṣùgbọ́n mo lọ option mo lọ alternative pé. nǹkan mi wà lẹ́gbẹ̀ẹ́ kan. kí ni mo fẹ́ máa bá wọn jà sí kíní fún báwo ló ṣe jẹ́ mm. kí la pa kí ló wà ń bẹ̀ mm. ẹ̀fẹ́ wọn ò sì ní ẹ̀fà pín owó fúnra wọn jù mí lọ wọn ò ní sọ pé ẹ gbà tí ò ti síbẹ̀ yẹn ẹja ẹja ṣe kinní kan lẹ́yìn ẹni tí tọ́ bá ti ṣe lẹ́yìn yẹn wọ́n jí ni kò wá official mọ́ tí wọ́n bá pín owó yẹn náà bó ṣe nǹkan ẹnìkan ẹnìkan tí tèmi àti ẹ tó tajọ pín owó tí ò yàtọ̀ òun ni àyànkúnlé yẹn gbàtà òun náà ti bá wa ṣe àjọ dá ẹgbẹ́ sẹ̀mó winter helen pátá àjọ bẹ̀rẹ̀ òun nìkan làjọ máa ń pín iye kan náà bẹ́ẹ̀ bá ṣe jọ wà so kò sí ẹni tó bá sọ fún yín pé gbàtísẹ̀ mo play tán lánàá ó wá gbé gbogbo owó lọ ẹ pé ẹ kọ́kọ́ fún ní alukuran kó mu dání kó fi ṣépè tó bá jẹ́ bẹ́ẹ̀ lórí. tó bá tẹ̀ rí bẹ́ẹ̀ wọ̀nyàn káàkiri lọ́tún wò àwọn àtẹ̀sọ́ síbẹ̀ ń gbé à irọ́ ni Haji Sẹ̀mú pàdé tó tọ́ náà ni wọ́n sọ wọ́n sọ yà sàṣírí kọ̀ọ̀kan gbogbo ayé ló ń wò kí ló gbé Sẹ̀mú Winter jáde bò nìyẹn tí wọ́n gbé wá kí tíyẹn ti wá jẹ́wọ́ àdó pé ẹ tí wọ́n di kò tí wọ́n sípò lórin kéékèèké tó di pé ṣégbà tẹ wò pé mo tún lè pawó sí ni ẹ ti wá di pé ẹ tún wá di àgbọ̀ olórin ìyẹn kínní wọ́n lẹ́yìn olórin tẹ wà ní ìlú òyìnbó nǹkan kan London Dublin mọ̀ràn ọ̀dẹ̀ ń pawó gan-an wọ́n là ń pawó gan. ọ̀nà máa ń pawó gan ń pe owó tẹ̀yìn bá ń pa ń bẹ̀ yẹn kò ṣe fi wé mo fẹ́ kẹ́ bá mi yọ̀nà náà kí ló gbórin wá kí ló dípẹ́ tó di sọ pé mo ń tà tẹ bẹ̀rẹ̀ tẹ wá di iṣẹ́ olórin tẹ dìímù àti pé ọ̀rọ̀ owó yẹn fọwọ́n tán wò ó pé à ah, mò ń ṣeré ni tí bá ti lè wọ London báyìí tí bá ti lè mò ń pawó lọ ni ẹ dáhùn méjèèjì. ẹ ṣe olóòtú ẹ ohun tó gbé Sẹmọ Winter wá náà ni pé gbàtà dé mo sọ fún yín lẹ́ẹ̀kan mo nígbà tá a dé tá a dé lóyìnbó tá a bá ọ̀gá wa k one the ultimate lọ gbogbo bá ṣe rí káàkiri káàkiri àárí ẹni tó tó competent tó bí ìgbà tó jẹ́ pé àyàbá àyàbá lọ́rọ̀ wọn já sí pátáwa dẹ̀ débẹ̀ iṣẹ́ táwa yàn láàyò ni tá a bá lọ́wọ́ àwọn bàbá wa tó ń ṣe bá a ṣe bẹ̀rẹ̀ kò kọjá pé adébẹ̀ náà èmi pẹ̀lú ọ̀rẹ́ mi yẹn adébẹ̀ pàtàdébẹ̀ àkọ́kọ́ ń tẹ̀lé àwọn olórin yẹn wọ́n fún wa lówó àti sọ yìí tá fẹ́ gbà fún wọn on a freelance base là ń ṣe so gbà tó yá tí ò fẹ́ pè wá mọ́ ọ̀rẹ́ mi yẹn àyànkúnlé yẹn ló kọ́kọ́ ń pòṣì mi pé ọ̀gbẹ́ni ohun ẹ̀ dùn yá máa ṣe kí làwọn náà ń ṣe ń bíbà nísìnyí ààrẹ nìkan kan tó mo lọ ṣọ́ọ̀ mo ní o. Oh mo ṣáà ń mo ń tìkọ̀ mo ń tìkọ̀ nígbà tó yá ẹnìkan tá wá dé ìyẹn ni wàlẹ̀ kókó nígbà tóun náà tún dé inspiration yẹn tún ó tún wọlé ah, ok àti ẹ̀kọ́ kọ́ ni pé kí wàlẹ̀ kókó máa kọrin ó wá ní ah, irọ́ pé òun kọ́ lè display láàrin bíi twenty minutes thirty minutes lòun ò mọ gbogbo yẹn o ok ó gà èmi try n ṣe nǹkan tí mo mean ẹ mọ̀ pé àwọn àgbààgbà wọn ní n ta fẹlẹ̀ mú òkè ń bàjẹ́ n ta bá fagbára mú ló máa nini lára so a kàn ṣe bí fun náà ni pé ó kàn dijọ́ yẹn ibi oní ibi rẹ́sítọ́rántì kan a kàn pè wọ́n ni pé àfẹ́wà play wọ́n tún ń béèrè gan pé ta ló fẹ́ kọrin wọ́n ní sẹ̀míù ni sẹ̀míù <laughs> ó fọ́nìṣẹ́ everybody. Mm so ní táìmù yẹn dẹ̀rẹ́ táìmù yẹn àsìkò òtútù ni jẹ́ pé òtútù ti bolẹ̀ ah, kí ni gbogbo àwọn ọlẹ́fẹ́ máa dá yìí normally ní ìlú òyìnbó anything after September October gbogbo ẹ ti kásẹ̀ ńlẹ̀ everybody ah, ẹja máa ṣe kí lọ ẹja ṣe jàre wọ́n bá wá kán wá náà bá dẹ̀ wá kán wá náà ni pàṣẹ pàṣẹ àṣẹ lọ nìyẹn lọ́jọ́ náà pàtà lọ. Ah tẹ́rí nǹkan tọ́lọ́run bá dẹ̀ fẹ́ fi àṣẹ sí ó kàn máa í sì ni bá a ṣe dé bá a ṣe lọ lọ́jọ́ náà lọ́hùn àwa mẹ́rin àjù mẹ́rin náà lọ ah, la bá pa owó igele tè sílẹ̀. Ah. ọyọ gbórí wọlé. wọ́n gbé o ń ṣe lọ́dà bí ìgbà rẹ pé ẹjẹ́ àtẹ lọ wo kí ló fẹ́ ṣe ẹjẹ́ àtẹ lọ wo kí ló fẹ́ ṣe ẹjẹ́ àlọ́ wo kí ló fẹ́ ṣe yẹn nígbà tí kí ló fẹ́ ṣe yẹn náà wá ń ṣe nǹkan tó ń ṣe wọ́n á wò pé ah ah irọ́ ni o irọ́ ni o but ṣe owó yẹn ó encourage wa mọ́ mọ́ mọ́ mi ò tí ì stop kí n máa lù gángan yẹn o a sì ń ó sì ń wà lábẹ́lẹ̀ mo sì ń ṣe díẹ̀díẹ̀ pé irọ́ a kàn fi cash fund a kàn wò ẹ̀ tẹ̀ já ṣe nǹkan kan àdẹ̀jókòó ní nínú lé nínú flat wa ń bẹ̀ náà àdẹ̀gbé àwọn machine yẹn àfi ń lomele ó yá tàbá tàbá fẹ́ bẹ̀rẹ̀ kí la máa fi bẹ̀rẹ̀ náà tàbá fẹ́ ṣe kíní kan tàbá fi ṣe náà àwọn ń sọ lè ń sọ ṣe báyìí ṣe báyìí ṣe báyìí so gbà tí wàlẹ̀ kókó wa ń jíjà tó ń jíjà tó ń jíjà pé ah, ẹ wá o ẹ ká máa ní orin ti wá o ká máa lantern fáwọn fans wa o ká máa ṣe o òun ló wá ló wá jẹ́ kí àwa gba ọlọ́run wá fún wa ní London yẹn wá gbà fún wa gbogbo ẹ̀ṣẹ̀ bú rẹ́kẹ́ nìyẹn ta ló fẹ́ sọ pé òun fẹ́ pè mí pé kí n wá lùlù mọ́ òun gan òun tí mo fẹ́ lùlù fún òun náà dà so bí so ṣe wá ń ṣeré níbi àwọn bíi club bíi lounge ṣe wọ́n jọ tẹ̀ ṣe ni àbí ṣe wọ́n jọ ni àbí. a máa ń ṣeré láwọn ibi tá a ti kọ́kọ́ bẹ̀rẹ̀ náà nìyẹn àwọn lounge àwọn club kọ̀ọ̀kan díẹ̀díẹ̀díẹ̀ restaurant kọ̀ọ̀kan wọ́n máa ṣe wọ́n máa máa búkú wa ẹ̀dẹ̀ wọ́n á dẹ̀ sanwó kékeré kan fún wa ká fi gba equipment ká ṣe díẹ̀díẹ̀díẹ̀díẹ̀ láti bẹ̀ a bẹ̀rẹ̀ sí ní gba pátí wọ́n pè wá ní wedding wọ́n pè wá ní birthday wọ́n pè wá ní gbogbo ẹ̀ ọlọ́run dẹ̀ fàlùbáríkà sí alihamudulilayi rabil alamin. fọwọ́n tó máa ń wò yín lé tó máa ń sọ pé kì í dé London kì í dé Dublin kì í dé Europe ní ìsìnkébì náà lọ gbé gbáǹgbé kìnìún kí lẹ fẹ́ sọ fún wọn ṣé ó rọrùn dáadáa náà torí àpá pound àpá dọ́là bí àwọn nǹkan méjì mẹ́ta wà tó láti mọ̀ náà wọ́n fẹ́ gbọ́ látẹnu. ẹ kò sí kò sí nǹkan tó rọrùn kò síbi téèyàn wà láyé ìtọ́ máa ní pé bóun ṣe débẹ̀ lòun ti bẹ̀rẹ̀ sí ní ṣe dáadáa lòun ti gbádùn lòun ti ń ṣe kò sí nǹkan tó jẹ bẹ́ẹ̀ ṣùgbọ́n àdúrà tá a máa gbà ni pé kọ́lọ̀ ń bá wa tún nàìjíríà wa ṣe àjò dàbí ilé ohun téèyàn bá dẹ̀ fẹ́ ṣe kó mu ní ọ̀kúnkúndùn kó ṣe dáadáa èèyàn bá ṣe dáadáa kò sẹ́ni tí ó dé lo òyìnbó lẹ́nu tó bá mọṣẹ́ iṣẹ́ tó bá introduce rẹ̀ tó bá ṣe dáadáa wọ́n á gbà tọwọ́ tẹsẹ̀ á dẹ̀ máa pawó lọ náà ni kò ojú ọ̀n tẹ́yẹ fún. àjọ wà fọwọ́ tó bá ń rò bẹ́ẹ̀ pọ̀ ń fẹ́ wá ah, sí ah, ọ̀dọ́ òyìnbó àmọ́ ṣérò ti pọ̀ ń di iṣẹ́ orin nílùú òyìnbó ń sìn ṣérò ti pọ̀ ń bẹ̀ ah. yàtọ̀ sígbà tẹ̀yìn dé bẹ̀rẹ̀ tó ó ti pọ̀ rẹpẹtẹ ṣùgbọ́n kò di kò di ẹnìkankan lọ bó ti hùn ká pọ̀ tó nílùú òyìnbó ṣáà lè pọ̀ tó lórin tó wà nàìjíríà ni síbẹ̀síbẹ̀ náà oníkálukú náà dẹ̀ tún rí tiẹ̀ ṣe náà ni so anybody tó tó ń rò pé òun fẹ́ wá òun fẹ́ ṣe kó sáà mú méjèèjì yẹn kó mú dání kó mú negative kó dẹ̀ mú positive kó mú méjèèjì dání kó ti kéèyàn mú àbámọ̀ ẹ̀ kó fi síwájú kò sì gbà kò sì tẹpá mọ́ṣẹ́ kó gbàdúrà àsìkò tiẹ̀ ó máa rí tiẹ̀ ṣe mẹ́ ẹnìkan ò kì í pàtàkì àdébẹ̀ ń sàn án sọ ń sìn á ní àbáwọn kan bẹ̀ bá a ṣe sọ pé wọn ò ṣètò yẹn náà àṣìbáyàn bẹ̀ so nígbà tó bá yá táwọn báà náà ṣe wà nísìn àwọn kan náà tún máa pìtàn àwa náà pé àwọn lágbájá kan bẹ̀ wọ́n pẹ́ nìkan ń sẹ̀mó wọ́n pẹ́ nìkan ní kìíní kan ayé báyé ṣe máa máa lọ nìyẹn títí títí títí kọ́lọ́n kó kó jẹ́ ká rí ìgbà tó dá lò so káàkiri ilẹ̀ lè ṣeré báyìí sí níta káàkiri ìlú tó bá ti pèyìn sí ní Europe káàkiri kò sí. kò sí alihamdulilayi rọ̀bìlì alami kò tí ì sílùú náà ní gbogbo àgbáyé tí a ṣẹ̀ṣẹ̀ tún máa kanlẹ̀kùn ká tó wọlé ọlọ́run ti ṣe ìyẹn gbogbo yẹn ti di àfìsẹ́yìn tí eégún fi ṣọ. wọ́n fẹ́ pè ní Canada náà wọ́n fẹ́ pè ní America náà. wọ́n pè wá ní Canada àti àlọ́ Canada àṣẹ̀dé. Mm -hmm a lọ Amẹ́ríkà láti gbogbo wọn yẹn kò tẹ́ ń sọ̀rọ̀ ten years kò ń sọ̀rọ̀ fifteen years tá a ti ń lọ tí ń mú yẹn káàkiri tí ọlọ́run ti ṣe gbogbo wọn yẹn àdúpẹ́ fọlọ́run. tó náà tó máa wò ó ń pè àṣé London nìkan ni tá a bá fẹ́ pè yín ta ń kọ wọ́n lè kàn sí yín náà kò síbi tẹ́lẹ̀ kò síbi tí a sí káàkiri àgbáyé kò síbi tá a lè lọ. bọ̀ ní lẹ́kọ̀ọ́ lé ń kọ́ fọ́wọ́n tó wò ó. lẹ́kọ̀ọ́ náà àwa ṣeré èyí tá a wà yìí náà àwa ṣeré bá ṣe ń ṣe fàájì ìsìn náà. bẹ́ẹ̀ni. àwọn ará ilé àwọn àwọn dákì bèrè lè kí ni ìbáṣepọ̀ ẹ̀yin àti K1 The Ultimate tọ́dọ́ máa ń fẹ́ gbọ́ ń pé ah, èjì rẹ̀ bèrè yẹn ṣé ìbáṣepọ̀ yẹn sì ṣe rẹ́gì àbóníkàlùkù náà ti di ah. kìí ríra láìpẹ́ ṣe ń ah. ríra ṣe ń sọ̀rọ̀ ẹ jẹ́ kó ń ra àlejò lọ́wọ́ fans wọ́n máa ń fẹ́ mọ ilé gangan. araba ń bí olówó ìyàlómọ ọ̀gá mi ọ̀gá lọ̀gá máa máa jẹ́ lọ́jọ́kọ́jọ́ tí àwọn náà sì rí i pé Ah, àwọn ọmọ mi làwọn ilé wọ́n ń ṣe dáadáa eh, ó dàbí ọ̀rọ̀ wọn nígbà tí takọ́kọ́ kò ń bẹ̀ ni nígbà tá a lọ bẹ̀bẹ̀ pé ẹ má bínú sáà nìkan wọ́n ní wọ́n ní tọ́kọ bá fẹ́ràn ìyàwó ẹ̀ tíyàwó bá kọ̀ yóò bínú á dùn eh, tíyàwó bá rẹ̀ sọ pé ah, báyìí báyìí ló fà á tí mo fi bínú o kinní kan kinní kan tí mo fi lọ o kinní kan má bínú ọkọ mi o kinní kan kinní kan ẹ̀tún ọ̀gá ara yín life goes on àwọn kan náà wà nínú ẹgbẹ́ yẹn nínú nínú ọ̀nlùlù ń bẹ̀ káwa tó débẹ̀ bàtà débẹ̀ àná tún ṣe wọn bàtà lè ṣe àsìkò tọ́lọ́run la máa kúrò ń bẹ̀ la kúrò ń bẹ̀ ṣe rí ìgbà tí táwa kúrò yẹn kò ń ṣe mímọ̀ ṣe wa o àti ráwọn tó gbìyànjú ẹ̀ tí wọ́n máa fi lọ́dún kan kò yé wọn mọ́ àti ráwọn tí tó fẹ́ ṣe rí ṣe tí nǹkan bá ṣẹlẹ̀ tó bá rí bẹ́ẹ̀ yẹn mi ò rò pé ó yẹ kò síjà kankan ọ̀gá wa dẹ̀ jẹ́ nìkan tí ó ní òye yẹn ó mọ̀ pé àwọn ọmọ yẹn náà fẹ́ gbìyànjú láti ṣe dáadáa láyé ni so wọn kò síbi tó ti rí wa máa pọn alẹ́ àwọn àwọn a sì ríra ní ọ̀sẹ̀ kan sígbà tá a wà yìí a lọ sí ibi e, tán ti ń ṣeré a kí wọn a ṣe fàájì pẹ̀lú wọn kí wọ́n ṣe gbogbo àwọn báǹdì la kò sí kò sígbà tá a débẹ̀ tí wọ́n sọ pé ẹ̀yin ọmọ wo lélẹ̀ ẹ kú òǹbí àbí kinní kan. ìbáṣepọ̀ yẹn sì ṣe rẹ́gí. bó jẹ́ London náà ni wọ́n wá tàbá ráyè tàbá wà ń bẹ̀ wọ́n ti wá sí amẹ́ríkà tá a pàdé tí wọ́n wá ṣeré wọ́n ń ṣeré níbì kan èmi náà ń ṣeré níbì kan kí n tó lọ ṣeré yẹn mo mo make sure pé mo kọ́kọ́ lọ kí wọn mo lọ bá wọn bí tán wà mo pè wọ́n gbélé wa sà wọ́n níbi lọ́wọ́ ayé làwọn wà màá bá yín mo tẹ̀ lọ bá wọn ń bẹ̀ àyà fọ́tò akíra wa wàlúkókó ńkọ́ kíní kan ńkọ́ àṣeré gbogbo ìtàwọn èèyàn máa ń sọ wọ̀nyẹn ṣe rí a kàn máa gbọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ tí ẹ bá gbọ́ lẹ́nu ọlọ́rọ̀ òun ló jọ̀rọ̀ ìtẹ́ lágbájá ṣe kinní kan kinní kan ṣe kinní kan ìrégbè ni gbogbo wọn yẹn tí ó ṣe pàtàkì bẹ́ẹ̀ ni pé ká ṣáà máa ṣe dáadáa ká máa kọ́lọ̀ ń jẹ́ kí ẹ̀mí ọ̀gá wa náà gùn torí wọ́n bá ń sọ̀rọ̀ fújì lẹ́ni nísìn àwọn náà ni òpómúléró wọ́n mú fújì rò tán ọba máa ṣe kó máa da ọ̀nì máa pàwa náà pé ó a àbá tiẹ̀ rí kíní ẹjẹ́ àjọ eléyìí kọ̀ọ̀kan bẹ́ẹ̀ yẹn wọ́n sì ń tọ ipasẹ̀ tí ọ̀gá wọn náà fi sílẹ̀ níbi kan làwọn náà ti lọ wọn ò bàbẹ̀ jẹ́ ọ̀gá wọn ẹ náà wọn ò bá jẹ́ títí tọjọ́ ẹ̀ ní so ìyẹn náà làwa náà ń tọpasẹ̀ pé. Eh, a lè ṣe ká má rí ó ṣe gbá ó ṣe kòkò ìyàwó lẹ́yìn ẹ máa jà ọkọ yìí ẹ máa jà ọmọ gan a máa bára wa jà wọ́n kì í ṣe jà pé tó bá lè kú kó kú tó bá lè bàjẹ́ kó bàjẹ́ ẹ ṣe olóòtú. ẹ á ná wọn tí ẹ tún fẹ́ dúpẹ́ lọ́wọ́ náà torí ìrìnàjò yìí náà ti ẹ bá sọ pé yàn ń ṣe nǹkan láti seventy mọ́ eighty títí dìsín náà á ná méjì mẹ́ta mẹ́tẹ́ ò pé à. Eh, mo fẹ́ kí yín o kẹ́dúpẹ́ lọ́wọ́ wọn òun tó ti dúró tì yín o yálà ẹbí ni yálà ọ̀rẹ́ yálà wọn tẹjọ́ ń gbàṣepọ̀ náà ni àǹfààní rẹ̀ eh, kẹ́bá mi dúpẹ́ lọ́wọ́ tí ẹ fẹ́ dúpẹ́ lọ́wọ́ àtàwọn fáǹsì yín káàkiri náà táwọn òyìnbó bá sà. ẹ ṣe olóòtú eh, mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba aláàánú tí ó tún mú wa di àsìkò yìí mo dúpẹ́ lọ́wọ́ àwọn tí mo tara wọn jáde tí wọ́n ṣe bẹbẹ tí wọ́n fi ọ̀nà yìí tí wọ́n fi tí wọ́n fi hàn mí dúpẹ́ lọ́wọ́ tí n bá ní kí n máa dárúkọ pé lágbájá ni tàbẹ̀dùn ni n bá lọ ṣe mistake tí n bá lọ rántí ẹnìkan mo ti fọ́nbù ni ẹ o nítorí náà ṣùgbọ́n mi ò gbọ́dọ̀ gbàgbé àwọn òbí mi tí wọ́n fi iṣẹ́ ilé mi lọ́wọ́ àti àwọn àwọn ẹbí mi tó jẹ́ pé àwọn ìyàwó hmm, pé ìyàwó mi o àwọn ọmọ mi o ìjọ tí mo lọ bí ọ̀sẹ̀ kan oṣù kan tí mi ò wálé tán rí mi wọ́n ṣáà ń gbà bẹ́ẹ̀ náà ni a dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn pé wọ́n kó àdúró tì wá mo sì dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ìkejì mi tí wọ́n ń pè ní five and six mi wàlíkókó. maori inú òjò inú ẹ̀rùn inú dídá inú okùn díẹ̀ káàtó aṣáájọ ń rọ̀fù ẹ̀ náà ni ẹ bá rí wa tójú wa ń dán a ní wọn á ní kò sírú wa ṣùgbọ́n èèyàn kì í mọ̀ ọ́n rìn orí ó máa mì pé ẹgbẹ́ yìí dúró tó dúró tí ò tí ì mì di ọ̀la mo gbé fún un. pé kò fẹ́ gbẹ́yìn lẹ́ǹgbà kan kò fi mí lẹ́ǹgbà kan àfira wa lẹ́ǹgbà kan àjọ ń ṣe lọ́tún lọ́sí àsìjọ ń àjọ ń rọ̀ fún ẹ̀ bó bá ṣe gbà àjọ ń ṣe mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọ̀gá mi pátápátá tí mo ti bá ṣiṣẹ́ dúpẹ́ lọ́wọ́ wọn torí ẹyọ kan sí méjì màá ṣe experience kan méjì ni mo sì ń rí mú ní ara wọn pé ah ọ̀gá mi ló kọ́ mi lélẹ̀ ọ̀gá mi ló kọ́ mi lélẹ̀ ló kọ́ mi lélẹ̀ pẹ̀lú àwọn gbogbo wọn pátápátá ní agbára ọlọ́run àjọṣe wa gbogbo wa kò ní bàjẹ́ ẹ ṣé olóòtú. ẹ a ti wá sọ̀rọ̀ bẹ́ẹ̀ báwo lọ́ọ́ ṣe wá lè kàn sí yín hmm, torí lórí ètò à ń fẹ́ bóyá bíi nọ́mbà eh, bóyá bíi fíjìn bíi àìbámọ̀ ah, wọ́n wá fẹ́ kàn sí wọ́n fẹ́ pé o aago wo ni eh, torí káàkiri lọ́ọ́ ti ń wò ẹ eh, bá mi pé aago yẹn kọ́ wọn rà lélẹ̀ rí náà kọ́ lè dé mú bó jẹ́ whatsapp bó jẹ́ náà ni tó máa pè yín sí. ẹ ṣe olóòtú aago ẹyọ kan náà ni ni ní tí n bá ní kí n fún yín ti nàìjíríà sí kí n fún yín ti london ẹyọ kan náà ni wọ́n máa gẹ̀tì mi sí worldwide òun ni plus three five three eight seven six four zero one four double six plus three five three eight seven six four zero one four double six ó wà lórí whatsapp ó wà lórí gbogbo ẹ̀. tó bá ti tẹ̀ sí. lágbára ọlọ́run. bàbá kẹ́ tó lọ ẹ tún gbọ́dọ̀ lùlù díẹ̀ fún wa náà kẹ́ tó wá fi orin dágbére fún àwọn fáǹsì gbọ́dọ̀ jọ̀bọ̀ jọ̀rẹ̀ ẹ bá mi gbé ìlú yẹn bàbá kẹ́ tó sáré lù kankan fún wa kẹ́ tó wá fi orin dágbére ń pé ó tún di ọjọ́ mi ọjọ́ rẹ̀. kí lẹ fẹ́ kí n lù. bàbá ilẹ̀ tẹ́ bá ti lù ẹ́ tàlẹ́kọ̀ àwọn fáǹsì mọ̀ nǹkan tẹ́ lù. nígbà tí náà ẹ kí àwọn fáǹsì yín káàkiri ní ṣókí ẹ ká tún ká jàǹfààní ohun yẹn ẹ torí ohun yẹn ó dùn dáadáa ẹ ó di ọjọ́ mi ọjọ́ rẹ bàbá ó yá bísímìlà. àtẹ̀wọ́ mo bá la omi mẹ́ni kọ́wọ́ ọ̀run lòṣù pátì mú yìí ẹ̀wá dé òde wálé gbọ́n má bí wọ́n lò lórin ìsẹ́yìn mo mọ̀ yẹn o ayé má paná ẹ̀ṣọ́ mi àkànní àdéwálé ènìyàn kọ́ ló dá mi bàbá ọlọ́ládé ṣe bọ́lọ́hún ló ṣẹ̀dá mi àkànní ọdẹ́wálé ohun tọ́lọ́wọ̀n bá a ṣe kò ṣe yí padà o èjìrẹ́ òyì làkì ìta èlòlú èjìrẹ́ òyì làkì o nígbàtí ngbàtí ni kẹ́ ẹ máa wò ó mọgbọ́n wa nígbà tí ń gbà tí ní kẹ́ ẹ máa wò ó kọ́ ni lọ́gbọ́n. gbogbo àgbáyé ní London ni lamẹ́ríkà ni bó ṣe lu Canada ni gbogbo àgbáyé ẹ wo nígbà tí ó sọ̀rọ̀ ni. adékọ́lá ọlọ́run ẹ̀ẹ́dẹ́gbọ́n pọ̀ ẹ̀bùn pọ̀ àdúpẹ́ lọ́wọ́ àwọn àgbàre ẹni bọ́ ṣe mu láti lọ́jọ́ ti pẹ́ ǹtẹ́ bá ń àti wọ́lẹ̀ wákàtí mẹ́ta ń kúrò ń bí àmọ́ ọ̀gá mi tó wà bẹ̀ wálé ti sọ pé bàbá ẹ mọ̀ pé àsìkò wà tó náà bí náà fi dáta wò ẹ má bínú ẹ má bínú ó ṣe pàtàkì náà gbádùn ẹ ẹ̀yin tẹ̀lé wà lórí starters akéyìn káàkiri náà ni àgbà onílù ní bá ẹ bọ́ ṣe fún wa bọ́ ṣe bẹ̀rẹ̀ tọ́mù mọ́ra wọn tó ṣe dọ́dọ̀ bàbá olúfàjẹ́mi ológun tó dọ́dọ̀ kíwà tó náà tún di àgbà eléré báyìí náà tún jẹ káàkiri ẹ̀jẹ̀ káàárín nǹkan dìmú gbogbo gbogbo náà sùúrù náà wà ń bẹ̀ náà náà mu díẹ̀ díẹ̀ nìkan tó débi mú ó sì wà ó sì wà dáadáa ẹ bá tún padà wá mu ti nọ́mbà yẹn nìyẹn tẹ́ fi lè kàn sí wọn àwọn ọba ṣe máa ń ṣe kò ní gbàdé lágbára ọlọ́run mo dúpẹ́ lọ láwálé tẹ̀mọ́wọ́ tẹ́kọ̀ alájọ wà níbí àwọn tó wà lẹ́yìn ilé nìyẹn àwọn tó wà lẹ́yìn òrò tí òrò fi ń ké nìyẹn tí ìwẹ̀ fi ń ṣáná tó máa gé tó máa dán mo dúpẹ́ lọ́wọ́ pẹ̀lú Sunday náà ayé ọba oníṣègùn náà wà níbí wàlí kókó ń sìn bàbá wà níbí pẹ̀lú wa o bàbá wà níbí àfi ẹ má rí bàbá ìfún bàbá lẹ ọwọ àbí pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn ẹ̀gbọ́n mi lóríṣiríṣi náà tájọ wà ń bí níbi tí fàájì dẹ lọ́nbì náà kò ní bàjẹ́ àti ìsẹmọ wíńtà nìyẹn tí wọ́n jó nílùú nígbà kan rí nínú kí wọ́n á di ultimate àmọ́ lọ́wọ́ yìí náà táwọn náà ti wá di onílù gangan ẹtẹkùn náà ṣe kí ni káàkiri àgbáńlá yé visa wà ẹ pè wọ́n ni wọ́n á débẹ̀ kò ní bàjẹ́ ó ti di ọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dàbọ̀.